Ladies and gentlemen, the national anthem of the newly formed Ududua Nation. ẹ kú déédé ìwòyí ẹ̀yin mùtúmùwà káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin gbogbo ilẹ̀ àgbáláyé níbikíbi tí ẹ ti ń gbọ́ wa níbikíbi tí ẹ ti ń wò wá ètò yín ètò wa ìṣẹ̀rẹ́lẹ̀ yorùbá pẹ̀lú ọ̀jọ̀gbọ́n ni ọ̀pọ̀n tún súnkàn lórí láti iléeṣẹ́ wa ní àyín a kì í pé ẹ kú déédé ìwòyí bójú ọjọ́ ṣe rí ẹ sì kú gbogbo ọ̀gìnì tí ń bẹ lóde nínú pẹ̀lú òjò tí ń rọ̀ tí ó ń rọ àárọ̀ ọ̀dá ní ẹnu ọjọ́ mẹ́ta yìí a mọ̀ pé ó ń rọ̀ lórílẹ̀‐èdè nàìjíríà nílẹ̀ oòdùà a ti mọ̀ pé ó ń rọ̀ ní orílẹ̀‐èdè ibi táà náà wà mi ò mọ̀ bí ó ṣe rí lọ́dọ̀ tí ń bẹ̀ wọn ẹ jẹ́ kí ẹ fi tó wa létí nǹkan tó bá ń ṣẹlẹ̀ lọ́dọ̀ tí ètò yín náà ìṣẹ̀rẹ́lẹ̀ yorùbá ni ó tún gbòde pẹ̀lú alàgbà èèyàn tó mọ̀ nípa ìtàn yorùbá lọ́pọ̀lọpọ̀ àwọn ni wọ́n tún wà pẹ̀lú wa lọ́jọ́ tòní ìlú ọ̀wọ̀ ni à ń lọ lọ́jọ́ tòní o nítorí pé gbogbo bí ó ṣe ṣẹlẹ̀ tí ọlọ́wọ̀ fi débẹ̀ tí a fi ń pè ní ọ̀wọ̀ ibi tí wọ́n ti ṣẹ̀rọ̀ wá ibi tí wọ́n ti wá bó ṣe di pé wọ́n ń dé adé ń bẹ̀ ẹni tó ń dádé àti pé pàápàá kí ni àjọṣepọ̀ wo ló wà lórí láàrin Odùduwà pẹ̀lú àwọn ọba ọlọ́wọ̀ bákan náà ni àjọṣepọ̀ ló wà láàrin bí àwọn ọlọ́wọ̀ gangan àjọṣepọ̀ ló láàrin ọlọ́wọ̀ àti Ilé-Ifẹ̀ òun ni a fẹ́ túdi ẹ̀ wò lálẹ́ yìí ẹ bá wa wá nǹkan fìdílé ní gbogbo ibikíbi tẹ́ bá wà mo bẹ̀ yín mo rọ̀ yín ká ba lè mọ ìtàn wa ká mọ bó ṣe rí ká mọ bó ṣe ń lọ ẹ bá jẹ́ kí ẹ bá fi ètò yìí ẹ bá fi ṣọwọ́ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ká mọ bó ṣe rí ká mọ bá ṣe ń lọ ká dẹ̀ mọ bí ó ṣe máa rí gangan ní àṣálẹ́ yìí mo ní ọ̀jọ̀gbọ́n ẹnu onípọ̀lá àti gbọ́pọ̀ mi fẹ́ pé orúkọ wọn kó má rí pé màmá fi adélangba pé adélangba kí má má fi òjò pé òjò nítorí ìdí èyí ẹ jẹ́ kí n pè wọ́n wọlé kí wọ́n bá wa dá sí ọ̀rọ̀ náà ẹ kálẹ́ bàbá wa. ẹ mà kálẹ́ a kú ìsinmi òní. ẹ kú ọjọ́ mẹ́ta. àwa mà nìyí o. ṣé ẹ rí ọ̀gìnì tí lọ́dọ̀ tí lọ́hùn. àkùjọ méjì jọ mẹ́ta jọ <laughs> àwa ló yẹ kó máa pè lábéjìdé. abéjìdé <laughs> àwọn ọmọ ìlú wọn mọ̀ tí mo abéjìdé o bóyá iná lè máa tú fún wa lè máa ṣàlàyé fún wa ìtumọ̀ abéjìdé ẹni tó bá sọ òyìnbó ńlẹ àná ọ̀nà ló máa túmọ̀ ẹ̀. <laughs> àbí o èjì ìpìlẹ̀ ọ̀rọ̀ tá à ń pè lójò hmm. èjì òun náà ni wọ́n ń pè lójò. àmọ́ hmm. eh, eh. eh, ṣe mọ̀ pé aká òun nípìnlẹ̀ ọ̀rọ̀ tó ń pè ní apá hmm. ẹrun nípìnlẹ̀ ọ̀rọ̀ tó ń pè ní ẹnu hmm. nínú èdè Yorùbá sàn ti bẹ̀rẹ̀ ẹrun kò sí tó ń jẹ́ iná ló wà kò sí tó ń jẹ́ ẹnu ẹrun ló wà kò sí tó ń jẹ́ apá aká láti inú ojì láti mú òjò hmm. láti mú jáde ìpìlẹ̀ sí ìpele ìpele ló wà ọ̀tọ̀ ni èjì wọ́wọ́ bí èjì wọ́wọ́ bá di pé ó wá di ńlá tó dàbí ẹni ń sọ̀kò láṣẹ yíra padà di òjò ẹ̀ẹ́n náà ṣe máa ń sọ pé ó ṣeé ṣe kéèyàn rìn nínú kinní wà tá à ń pè ní fìlà ní láyé àtijọ́ wọ́n máa ń fi akẹ̀tẹ̀ hún a máa ń pè ní apèjì hmm. apèjì ìmọ̀ ọ̀pọ̀lọpọ̀ ni ò mọ̀ mọ́ ọ̀pọ̀lọpọ̀ ni ò bá láyé gan <laughs> a máa ń de ni bójú bá ti fẹ́ rọ̀ kíní ni wọ́n fi ń hun ẹlòmíì lè fi kó ẹlòmíì lè fi kíní ọwọ́ ọ̀pá hmm. ojú odò tán fi pa pẹ̀rẹ̀ hun àjọ wọ́n fi hun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so a bá ti dé sórí báyìí a wá fẹ̀ òun ló fara jẹ akẹtẹ̀ ẹ̀ ṣùgbọ́n kì í ṣe akẹtẹ̀ òun tó yàtọ̀ sí akẹtẹ̀ hmm. àpèjì náà ń pè é hmm. bá ti dé ṣùgbọ́n o bójò bá tó òjò bójò bá méjì bá yẹra padà tó di òjò. ọ̀nà ṣe pé òjò á pa bàtà apá. ẹ ẹ jẹ ẹ ṣeun o bí òjò bá sì ti pa bàtà ìkẹrẹ hmm, àtàgógó nìkan ni òmò kò jòrọ. àbí bàtà gbogbo gbogbo kí náà ló lọ sí. Hmm. <laughs> ẹ ṣe mo jàre pápá ìrírí nù. bó ṣe jẹ ètò yìí mo rántí alàgbà àṣùpọ̀ kò ṣeé má ní ṣe mọ́ ẹ mọ́ bàbá. bàbá bàbá ni hmm. àti bàbá mi lórí oy láyé bá wọn tó bá ti ní ṣùpọ̀ á ní á hmm, ní àwọn ni hmm. <laughs> o. Ah, yorùbá ní yorùbá ló láṣà eh. mo ní arákùnrin wa kan nílùú èbó bíbá yìí àpọ́nlé àyàn the first àwọn ni wọ́n máa ń gbé àyàn wọ́n máa ń gbé ìṣẹ̀dálẹ̀ wọn lárugẹ nínú èbò bíbá yìí wọ́n máa ń pè wọ́n gẹ́gẹ́ bí òyìnbó wọ́n á pè wọ́n ní Mr Culture wọ́n ṣe àpéjọ kan lánàá normally ó yẹ kí wọ́n ṣe níbi táwọn èèyàn máa pọ̀ sí ni bọ̀ nítorí bí ojú ìlú ṣe rí ká má ní ojú ọjọ́ ká ní bójú ìlú ṣe rí orí orí àkànnà ni wọ́n ti ṣe lánàá àwọn ni wọ́n ń pè Mr Culture àwọn nọ́mọ̀ nípa àṣà wa nílùú èbò díẹ̀ Ah, gbogbo à ń tẹ̀lé wọn lẹ́yìn ni so ìjọ kan jọ kan wà mo fẹ́ ká gbé bàbá làgbàṣùpọ̀ kó sì má ní àbí àbá làgbàṣùpọ̀ wá ká bá wọn sọ̀rọ̀ ṣé ẹ bá aṣáájú rẹ̀. ẹni <laughs> eh, mi bó bá dé yẹn tó. <laughs> ọlọ́run á gbà fún wa àwọn alálẹ̀ ilẹ̀ yorùbá náà á gbà fún wa láṣálẹ̀ yìí ohun táwọn máa sọ̀rọ̀ lórí ni ìlú ọ̀wọ̀. ohun tí a fẹ́ sọ̀rọ̀ lé lórí gan-an ní àṣálẹ́ yìí nìyẹn gbogbo ẹ̀yin èèyàn wa tó bá yẹ pé lọ ọ̀wọ̀lẹ̀ ti wá ẹ̀jẹ̀ ya wá nǹkan fìdílé kẹ́ ẹ máa wá sórí ètò nítorí pé gbogbo nǹkan tí ẹ mọ̀ nípa ìlú Ọ̀wọ̀ gbogbo rẹ̀ lẹ́ gbọ́ ní àṣálẹ́ yìí tí a ò ní fi ìkan sílẹ̀ níbẹ̀ bó tilẹ̀ wù kí òjò ṣe máa rọ̀ tó ní ibi tí bàbá wà mo mọ̀ pé tójò bá ti rọ̀ kí náà máa ń ṣe mọ́kùmọ́kù máa ń ṣe bó ṣe wù nǹkan tó bá wù ló máa ń ṣe ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà a ó gbìyànjú rẹpẹtẹ ní àṣálẹ́ láti jẹ́ pé gbogbo nǹkan tẹ́ fẹ́ gbọ́ lórí ètò lálẹ́ ni ẹ gbọ́ àwọn alálẹ̀ adẹ́ gbà fún wa mo fẹ́ kẹ́ ẹ jọ ẹ bá fi kí ìránṣẹ́ sí gbogbo àwọn tó bá yẹ kó mọ̀ nípa ẹ̀ à ń retí bàbá padà wọ́n ti sọ fún mi pójú ọ̀rọ̀ tẹ́tẹ̀lẹ̀ ṣùgbọ́n nítorí pé ó ti tó ọjọ́ mẹ́ta tá a ti ṣe ètò ìgbẹ́ nítorí náà la ṣe rò pé láṣálẹ̀ kò sí bó ṣe lè rí a ó ṣe ṣáá ni àwọn alálẹ̀ àti gbà fún wa à ń retí bàbá wa lẹ́ẹ̀kan sí ìlú Ọ̀wọ̀ ni a lọ ní àṣálẹ́ yìí ibẹ̀ ni a ti fẹ́ sọ̀rọ̀ ọba tó ń jẹ nílùú Ọ̀wọ̀ ni Ọlọ́wọ̀ of Ọ̀wọ̀ ọba tó wà lórí àlééfà ní bí a ṣe ń sọ̀rọ̀ yìí mo fẹ́ fi style kí n lọ wo orí ìkànnà kí n wo ọba tó wà lórí àlééfà nílùú Ọ̀wọ̀ ká máa yànnàná ẹbọ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ kí àwọn bàbá wa tó padà wá bá wa ẹni tó bá mọ̀ ẹni tó bá láyà kó bá wa dá sí ẹni tó bá ṣe kíni ẹni tó bá láyà ni kó dá sí ní àṣálẹ́ nítorí pé ìlú Ọ̀wọ̀ jẹ́ ìlú kan ní orílẹ̀-èdè ilẹ̀ ọmọ aládé ni di ọlọ́wọ̀ fọ̀wọ̀ ó jẹ́ ọba akíkanjú ní ọba Ọ̀wọ̀ ìlú Ọ̀wọ̀ wà ní Ondo ní ìpínlẹ̀ Ondo ní agbègbè Oòduà. um Ìlú Ọ̀wọ̀ jẹ́ capital state kan ilẹ̀ Yorùbá ní ní àárín um mẹ́rìnlá odo òdoòdo títí dé <laughs> mẹ́rìndínlógún odo òdoòdo which is tí olóyìnbó pè ní fourteen hundred to sixteen hundred AD. ojú gbẹ́lẹ̀ arẹrẹ is the first ọlọ́wọ̀ fọlọ́wọ̀ that, that descend directly uh, direct descendant of Oduduwa known as the father of Yoruba ọlọ́wọ̀ uh, ọ̀fọ̀wọ̀ ó wà ní ìlú Ondo ní ìpínlẹ̀ Ondo ní. Ah. ń ka kinní kan ní ojú kànnà ní ọ ẹ má bínú ó dà pé ọdún tó kọjá yìí ni wọ́n fi ọba ọlọ́wọ́ ọ̀fọ̀fọ̀ jẹ náà náà kì í ṣe ọdún tó kọjá yìí ọ̀tọ̀ ní nǹkan tí wọ́n ń sọ tíà ah, ọdún tó kọjá yìí ni wọ́n jẹ́ ọba Ajíbádé Gbádégẹṣin Ògúnnáyè ó dà pé bàbá ló ń pè mí lórí ìkànnà yẹn Ah, àwọn kan ló ń pè mí ọ aṣíndúró dè kan padà wọlé ni àwọn kan ló ń pè mí ọ̀tọ̀ lẹ́ni tó ń pè mí lórí ìkànnà ó yẹ kí bàbá wa ti máa gbìyànjú àti padà wọlé ṣùgbọ́n à ń dúró dè wọ́n kan padà wọlé ó dẹ̀ dá mi lójú pé láìpẹ́ láì jìnà wọ́n máa padà wọlé wọ́n á darapọ̀ mọ́ wa láìpẹ́ láì jìnà ẹ jẹ́ kí n pè wọ́n lórí ètò kí a bá mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nítorí pé gẹ́gẹ́ bí a ti mọ̀ pé tí òjò bá ti gbéṣẹ́ ẹ̀dẹ́ báyìí wàhálà ti dé nìyẹn ṣùgbọ́n bó tilẹ̀ kó rí lálẹ́ a ó sọ̀rọ̀ nípa Ọ̀wọ̀ yẹn Ọ̀wọ̀ town òun la fẹ́ sọ̀rọ̀ ìlú láṣálẹ̀ ọlọ́run á fún wa sọ ẹ jẹ́ kí n pè wọ́n lórí ẹ̀rọ tí a fi ń bá nìyàn sọ̀rọ̀ ká wo nǹkan tó ń ṣẹlẹ̀ gangan ẹ ó dọ̀nà yín wa. hello mi rí mọ́. ó kàn ó kàn jì bí báyìí ni. ó yá ẹ jáde nínú ẹ̀kẹ́ tó wọlé padà. thank you sir. so ẹ gba bàbá wa ní ìṣẹ́jú àkàn péré ó dá mi lójú pé wọ́n á wọlé padà sí àárín wa láìpẹ́ láì jìnà ẹ kú ìfaradà fún wa ẹ ṣe àdúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí èèyàn kan wà lójókòó ní ibi gbogbo ní ilẹ̀ ọ̀wọ̀ hmm, ẹ ṣe jàre ibi gbogbo ní ilẹ̀ ọ̀wọ̀ ọba Ajíbádé Gbádégẹṣin Ògúnnáyè àwọn ni wọ́n wà ní àwọn ni ó jẹ́ kábíyèsí ọlọ́wọ̀ fọ̀wọ̀ tó wà lórí oyè nísìn wọ́n ó dàbí pé ọdún tó kọjá ni wọ́n fi wọ́n jẹ bàbá ti padà dé so ẹnu onípọ̀ náà la ti ń gbọ̀pọ̀ wọ́n mọ̀ jù mí lọ́pọ̀lọpọ̀ nípa ìlú Ọ̀wọ̀ yìí so àwọn ni màá gbà láàyè láti máa ṣe láti máa yànnà ọ̀rọ̀ Ọ̀wọ̀ yìí fún wa ṣùgbọ́n kinní yẹn sì ń ṣe bó ṣe wù ú wọ́n tún ti padà dé bàbá ó dọwọ́ yín o ẹ jẹ́ ká gbọ́ ẹ jẹ́ ká tètè máa tètè máa bá lọ kó tó di pé kí níyẹn tún sá lọ ìlú Ọ̀wọ̀ la lọ ọba tó wà lórí oyè ní ìlú ọlọ́wọ̀ fọ̀wọ̀ kingdom lọ́wọ́lọ́wọ́ báyìí ní ìpínlẹ̀ Ondo ni ọba Ajíbádé Gbádégẹṣin Ògún Ògún oyè the third ṣé mo gbà. Hmm. báwo ni báwo ni wọ́n ṣe jẹ́ sí Odùduwà àti pé báwo ni ìlú Ọ̀wọ̀ ṣe ṣe ṣe ṣẹ. ṣe rí Ọlọ́wọ̀ apá ibi tó tóbi díẹ̀ lẹ́nu lálẹ́ òní yẹn tá a bá ní ká wò ó nínú àwọn ọba ọ̀tọ̀ lọ́lọ́wọ̀ wà ọ̀rọ̀ lọ́wọ̀ fẹ́ dàbí ọ̀rọ̀ ọlọ́tọ̀ láàrin àwọn ọmọ Ògúnfúnmi nírèlè hmm. bá sọ̀rọ̀ tán bá sọ bọ̀ ẹ bá sọ̀rọ̀ ta sọ́lọ̀ tẹ sọ tó nídòó tẹ sọ yìí tán fi dilé níṣẹ́rí ìyẹn ọlọ́fin hmm. ẹ kà àwọn kókò tí mẹ́rẹ̀ẹ̀ta ẹ ṣeun tí títí kan lọ́tà ẹ bá ní kẹ́ ẹ kà á ní ní èjì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó àyè ẹ ṣe tòun gédéǹgbé o hmm. wọn ṣe máa sọ pé ọlọ́tọ̀ ní tòun hmm. bákan náà ni tó bá dọ̀rọ̀ ọlọ́wọ́ ṣẹrí níbàámu pẹ̀lú ìṣẹ̀dálẹ̀ Yorùbá ní ti ọlá àti iyì pẹ̀lú ẹ̀yẹ ní ìlànà tọlá iyì àtẹ̀yẹ ọlọ́wọ̀ kì í ṣẹgbẹ́ ẹnìkọ̀ọ̀kan. Hmm. Eh, èèyàn kì í sì eh, bóyá ẹ jẹ́ ká mọ̀ báyìí kó lè yé wa dáadáa ṣe rí ọlọ́wọ̀ tẹ̀ ń wò eh, ọ̀rọ̀ ẹ̀fẹ́ irọ́ ni kíní ìpa o a ṣe kíní lálẹ́ bó ṣe bó ṣe lè wù kó bó ṣe wọn a ó ṣe lálẹ́ yìí íńtánẹ́ẹ̀tì wọn sọ zero kilobyte per second nǹkan tó ń sọ lọ́wọ́lọ́wọ́ ni nítorí pé a ti gbé ẹ̀rọ ka orí ẹ̀. torí oye bóyá torí ojú ọjọ́ àti òjò lọ́tún àti. òjò ni òjò yẹn ló fà á ṣùgbọ́n ó ń parọ́ fúnra ẹ̀ ni a máa rí kíní ìṣe lágbára àwọn alálẹ̀ lénìí. <laughs> ọlọ́run ó mọ̀ jọ́rò. àmì àṣẹ. ẹni tí mò ń sọ lọ ni pé ṣé rí tá a bá ń sọ̀rọ̀ nípa ọlọ́wọ̀ ṣe rí bá a ṣe lè pe ọlọ́wọ̀ lọ́mọ òdòdó náà la lè pe lọ́mọ Ọ̀rúnmìlà hmm. ṣe rí àwọn ọmọ mẹ́jọ kan wà tí òdòdó àkọ́kọ́ bí ṣe rí àwọn ọmọ mẹ́jọ yìí àti wáyé wọn ò ṣẹ̀yìn Ọ̀rúnmìlà hmm. ọ̀jọ̀gbọ́n Ọ̀rúnmìlà ló mọ ọgbà dá sí táwọn hmm. mẹ́jẹ̀ẹ̀jọ yìí fi wáyé. Hmm ìdí nìyẹn tó fi jẹ́ pé wọ́n mọ àwọn mẹ́jẹ̀ẹ̀jọ yìí gan sọ́mọ Ọ̀rúnmìlà torí abẹ́ àkàtà Ọ̀rúnmìlà ni gbogbo àwọn mẹ́jẹ̀ẹ̀jọ dàgbà sí bólẹ̀ jẹ́ pé Odùduwà ni bàbá wọn. n tó ṣẹlẹ̀ nìyí ṣe rí ìgbà tó Odùduwà dé Ifẹ̀ tó ṣẹ́rí padà dé nínú àwọn ìlú méje Ifẹ̀ mẹ́fà àwọn díẹ̀ ni wọ́n faramọ́ Odùduwà gbogbo àwọn tó kàn Ọbàtálá ni wọ́n faramọ́ ìgbà tí eh, Odùduwà wá bọ́ sórí àpèrè tó ń ṣàkóso lórí àwọn díẹ̀ tán faramọ́ yẹn hmm. àwọn ọmọ kan wà tí Odùduwà bí ń gbà yẹn àwọn ni wọ́n jẹ́ mẹ́jọ. Hmm. nínú àwọn ọmọ yìí eh, ọgbọ́n àgbà ni wọ́n dá nípasẹ̀ Ọ̀rúnmìlà làwọn ọmọ yẹn ṣe wáyé hmm. ṣẹ́rí tó ṣẹ̀gbọ́n jù nù gbogbo wọn pátá eh, òun náà pè ní alára. Hmm. ṣẹ̀rí lẹ́yìn alára onítàjì ló tẹ̀lé. yàtọ̀ tó nítàgé alákègé náà wà. ìyẹn ni alákejì ọ̀fìnkejì lé. a sọ fún yín pé kinní òun ṣe mọ̀nàmọ̀nà ní àṣàlẹ̀ ìbọn síbẹ̀síbẹ̀ gbogbo ẹ̀ láṣẹ àwọn ni alákejì ọ̀fi kejì ilé àbí. rárá o. ọ̀tọ̀ tún nìyẹn. Hmm. bó ṣe lè wù kórí lálẹ́ yìí a ó rí kinní ṣe. à de àwọn bàbá wa kí wọ́n padà wá wọ́n fi ìtàn náà yé wa pé nínú àwọn ọmọ mẹ́jọ tí Odùduwà kọ́kọ́ bí pé àwọn mẹ́jọ yìí kò ṣe ẹ̀yìn Ọ̀rúnmìlà wọ́n sọ̀rọ̀ pé Alára jẹ́ alákọ̀ọ́kọ́ Onítajì náà wà Alákejì náà sì wà ibi tí àwọn bàbá wa bá ọ̀rọ̀ dé wọ́n sọ pé Alákejì ọ̀fìnkejì lé ó yàtọ̀ sí Alákejì tí àwọn ń sọ yìí nítorí ìdí èyí ẹ bá wa fi sùúrù ká máa fi bá bọ̀ ó lè dàbí pé kí náà fẹ́ sú yín lálẹ́ ẹjọ́ ẹ má jò sú yín nítorí pé ẹni tó bá máa jó inú àpáta ni kò gbọ́dọ̀ wo ẹnu àáké gẹ́gẹ́ bí àwọn bàbá wa ṣe sọ ó dá mi lójú pé bàbá wa máa padà dé láìpẹ́ kíní náà ti disconnect ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n á bá a túnṣe ni ọlọ́run á dẹ̀ fún wa ṣe ẹ jẹ́ ká máa retí wọn. tẹ bá rántí bàbá wa kan Orlando Owo ó ní àwọn tó jẹ́ ti bàbá mi wọ́n sọ pọ̀wọ̀ ni mo ti wá àwọn tó jẹ́ ti èyé mi wọ́n sọ pọ̀wọ̀ ni wọ́n bí mi so ó dá mi lójú pé gbogbo yín náà lè mọ Orlando Owo ó pẹ̀lú àwọn ìbéèrè tí wọ́n ti fi ránṣẹ́ sí wa ní àgbàlá wa ń bí báyìí tí a máa béèrè pé Orlando Owo gangan ó ní Ọ̀wọ̀ ni òun àti pé òun ò kì í ṣọ̀wọ́ pé ọ̀wọ̀ náà ti bí òun ni so bó ṣe jẹ́ òun náà la ṣì wà lẹ́nu ẹ̀ kọ́lọ́run kó fún wa ṣe ní àṣálẹ́ yìí nítorí pọ́lọ́run náà ló lè fún wa ṣe ọlọ́run ló lè gbà fún wa ẹ jẹ́ kí n wo ibi tí nǹkan tó ń ṣẹlẹ̀ pẹ̀lú ẹ̀rọ wa o. Hmm. Ah, wọ́n ti dé ẹnu ọ̀nà padà wọ́n máa wọlé nísìnyí so ètò tún tẹ̀síwájú nìyẹn o. ẹ ṣe sà ọ́díò bá kínní yẹn wá o tẹ bá gbọ́ mi ọ́díò ó ti dé ọ́díò ti dé ó yá ẹgbọ́n sókè. ohun tí mò ń sọ lọ ni mo ní lára àwọn mẹ́jẹ̀ẹ̀jọ yìí ṣe wá rí ọlọ́wọ̀ ọ̀tọ̀ ló dá dúró sí ní tó ṣẹlẹ̀ nìyí ṣe rí ìyá tó bí ojú gbélé ẹni tó ń pè ní ojúgbélé nínú àwọn ọmọ Odùduwà ni hmm. òun la wá ń pè ní là ń lo àpèjá ọlọ́wọ̀ fún ṣe rí ojúgbélé yìí òun gangan ni Odùduwà bí hmm. ṣùgbọ́n nípasẹ̀ Ọ̀rúnmìlà ni nípasẹ̀ Ọ̀rúnmìlà nígbà tán bí ìyẹn la máa sọ pọ̀rọ̀ kí bẹ́ẹ̀ àbí. láàárín àwọn ọmọ mẹ́yẹ̀ẹ̀jọ tí mo mẹ́nu bà yìí lákọ̀ọ́kọ́ yìí hmm. láàrin Ọ̀rúnmìlà àtòdùdùà làṣírí wọn wà hmm. ìgbódùdùà ló lọ́mọ àmọ́ nígbà yẹn lọ́hùn ṣe rí Ọ̀rúnmìlà dàbí ká sọ wípé nígbà tá a sọ pé ọmọ Odùduwà ní gbogbo wa báyìí ẹ̀hẹ̀n ìtàn Yorùbá fi hàn wípé àwọn kan wà nílẹ̀ Yorùbá yẹn tó jẹ́ pé ọmọ Ọbàtálá ni wọ́n hmm. àwọn kan wà nílẹ̀ Yorùbá yẹn tó jẹ́ pé ọmọ Ọ̀rànfẹ̀ ni wọ́n àwọn kan sàtàn jẹ́ ọmọ Odùduwà ṣùgbọ́n gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n jẹ́ àgbà yìí ni wọ́n gba Odùduwà gẹ́gẹ́ bí aṣáájú ni wọ́n fi ń pe gbogbo wa lọ́mọ Odùduwà. bàbá dọ́dọ̀ àwọn onídòó ìyẹn nídòó Ọ̀ṣun hmm. bẹ́ẹ̀ bá ti wò látọ̀dọ̀ wọn tààràtà ọ̀dọ̀ gbogbo dìrín lẹ́gbẹ̀ẹ́ wọn dé hmm. bẹ́ẹ̀ bá kúrò ńbẹ̀ tẹ́ dé ọ̀dọ̀ àwọn olúfọ́n olúfọ́n òròlú bẹ́ẹ̀ bá lọ síbi tí wọ́n ń pè ní àrà tẹ́ bá lọ síbi tí wọ́n ń pè ní awó hmm. tẹ́ bá lọ sí gbogbo àgbègbè tí wọ́n ń pè ní ìlémùrè ibi tá à ń pè ní ìlàrè gbogbo àgbègbè tí mò ń sọ yìí ìlà àwọn Ọ̀rànfẹ̀ ni gbogbo ṣùgbọ́n hmm. ìgbà tó yá bíi kí àwọn Ọ̀rànfẹ̀ ọkùnrin fẹ́ àwọn ọmọ Odùduwà obìnrin káwọn ọmọ Odùduwà ọkùnrin fẹ́ àwọn ọmọ Ọbàtálá obìnrin wọ́n wá wọnú ara wọn hmm. àṣírí kékeré kan rèé ṣe rí lẹ́yìn tí gbọ́mi sí omi òótọ́ àárín ọ̀bàtálá àti odùduwà jẹ́ lódù lọ́mú mi hmm. tọ́bàtálá ṣẹ́rí padà wá láti dìtà oko padà sí dìtà lé hmm. ìgbà yẹn lọ́bàtálá parí ìjà ni wọ́n fi mú olókun lóòfì ni wọ́n fi ta odùduwà lọ́rẹ ìgbà yẹn ṣẹ̀ṣẹ̀ ní gbogbo àwọn àtẹlú méje o àti fẹ̀mẹ́fà ṣẹ̀ṣẹ̀ wàá fara mọ́ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ wàá pawọ́pọ̀ wàá tún odùduwà fi jọba báyìí lórí gbogbo orílẹ̀-èdè Ifẹ̀ ìgbà yẹn lolókun lóòfin ṣẹ̀ṣẹ̀ wá dé olórí láàfin hmm. bàbá wa ní kàkà bíi ẹni èjì olókun olóòfin bí ìyàwó karùnún sí kẹfà ló jẹ lọ́wọ́ Odùduwà hmm. àmúlòòfin ò bímọ lásìkò tí wọ́n fẹ́ ohun tó mú kí fífẹ́ ọ̀ṣàrà kó wáyé nù hmm. ṣùgbọ́n àwọn obìnrin bíi Eh, adétìrìn anásì tó bí ẹni tó ń pè ní ọ̀ràngún wọ́n ti bí wọ́n ti fẹ́ ẹ̀nílára wọ́n ti fẹ́ òun ti bímọ. Eh, obìnrin tí eh, láàrin Odùduwà àti Ọbàtálá eléyìí náà wà tó ń pè ní yèyé mòólù nífẹ̀ẹ́ kábà lè parí ìjà gbogbo ẹ lè ṣe náà ni yèyé mòólù fi dọ́wọ́ Odùduwà lẹ́yìn ọ̀rẹ́yìn pátápátá bàbá ní kàkà bí obìnrin márùn sí mẹ́fà lódùdúwà ti fẹ́ tí wọ́n ti bímọ fún un kan tó ṣẹ̀ṣẹ̀ wáá fẹ́ olókun olókun náà fi làjà láàrin ìdìtàlé àti èdènà nímọ̀ rẹ̀ ìyẹn láàrin Odùduwà àtọ̀bàtálá ẹ má dé bí mo ṣe lọ yẹn o ande ande ande mo fún wa ẹ mo ṣàlàyé fún wa pé kábàámọ̀. Hmm bá lè mọ̀ pé àwọn àti Ọbàtálá àti Ọ̀rúnmìlà jàre títí kan àwọn alára títí kan àwọn ajérò títí kan àwọn olúgbọ́n títí kan àwọn àrẹ̀sà ọgbọ́n kan náà yẹn ni wọ́n dá nígbà tí wọ́n bí wọn. ó kàn jẹ́ pé títí olúgbọ́n yàtọ̀ díẹ̀ nítorí pé ó ṣèyàn díẹ̀ ó ṣàǹjọ̀nú díẹ̀ hmm. nílà àti ìyá tó bí àwọn olúgbọ́n àwọn àrẹ̀sà ní wàrà àfẹ́ ṣé wá rí n tó mú kọ́ ọ̀rọ̀ ọlọ́wọ̀ yàtọ̀ nìyí ṣẹ̀rígbà tí ìyá ọlọ́wọ̀ wà nínú oyún gbogbo àwọn ọmọ tí wọ́n ń bí yàrá kan bá ti doṣù mẹ́sàn-án ìyá ò bímọ àbí àmọ́ nígbà tí ìyá ọlọ́wọ̀ wà nínú oyún rárá o hmm. oṣù mẹ́sàn-án mẹ́wàá mọ́kànlá méjìlá

ìlú yìí wà nítòsí Adó Èkìtì látijọ́ ìlú yẹn ni Ọ̀rúnmìlà wà ńgbà náà hmm. àmọ́ torí àìtètè rí ọ̀nà bímọ ìyá ọlọ́wọ̀ òun ló mú kí Ọlọ́fin eh, eh, Odùduwà ní kí Ọ̀rúnmìlà ṣẹ́rí padà wá sílé sókè Ìtàsẹ̀ hmm. ìgbà tó dé bàbá gbogbo àwọn awo tó wà nílé ti gbìyànjú lọ́tún àti lọ́sì àárín nǹkan kan ṣe sóbìnrin yìí ó ń lọ bí òṣùpá bíi mélòó báyìí. nítorí pé láyé ìgbà yẹn òṣùpá ló máa fi ká òṣùpá. òṣùpá ni bẹ́ẹ̀ ni. bàbá wa ní à bó bá jẹ́ bẹ́ẹ̀ ní tó bá rúyàn léjú àwọn àgbàlagbà lèèyàn béèrè lọ́wọ́ wọn ó dà ẹ̀jà ṣe báyìí ẹ̀jà ṣe báyìí wọ́n ṣàṣe lọ́tún àti lọ́sì ìgbà tó Ọ̀rúnmìlà ó jáde padà wá wá sọ fún Odùduwà pé tẹ́ ẹ bá ti fẹ́ kóbìnrin yìí ó bímọ gbogbo ọlá àtọ̀wọ̀ tẹ́ ẹ máa fi wọ ọba aládé ní kẹ́ lẹ gbọ́dọ̀ fi wọ ọmọ oyún tó wà nú ẹ̀ yìí bí bẹ́ẹ̀ kọ́ obìnrin yóò lè rí jẹ wọ́n ní báwo làwọn á ti ṣe ẹ ó ṣe rèé ó ní ìtẹ́ tó dùdú àfi jókòó gangan gangan ìyẹn àga tọ́lọ́ fi àdìmúlà fi jókòó láàfin rẹ nímọ̀ rẹ ńgbà náà ó ní òun gangan gan wọ́n ṣètò ìtẹ́ yẹn tán bá ti ṣètò ẹ kán wá gbé obìnrin yìí ìyẹn ìyá ọlọ́wọ̀ kó jókòó lórí ìtẹ́ tó bá ń jókòó sí bó bá ti lè fìdí kàn án ọmọ tó wà nù rẹ̀ ó wáyé. ok ó yé mi ẹ máa sọ̀rọ̀ sà. ẹ̀hẹ́n bí eré bí àwàdà wọ́n tún ìtẹ́ ṣe dáadáa ìyẹn ìtẹ́ Odùduwà wọ́n wá fi ìdí ìyá ọlọ́wọ̀ lé orí ìtẹ́ bí ìyá ṣe jókòó sórí ìtẹ́ báyìí kò èlò ìṣẹ́jú mẹ́wàá. lọmọ wáyé. lọmọ wáyé. sọmọ yẹn gbọ́n ju gbogbo àgbọ̀yà báwo wá ṣe jẹ́ bẹ́ẹ̀. <laughs> Hmm. a jẹ́ pé eléyìí yìí eléyìí ń tiẹ̀ ojú ẹ ò ní máa ríta o hmm. ojú eléyìí ò ní máa ríta torí ní ọ̀wọ̀ ni ojú tí o máa gbénu ní eléyìí ojú gbílé ulí ni ọwọ máa pe ilé ibi ibi rúkọ ẹ ti wá nìyẹn ojú tí wọn pamọ tó ń gbénu ilé. ṣùgbọ́n mm. fúnra mm. Ọ̀rúnmìlà ló wá mm. fúnra Ọ̀rúnmìlà ló wá sọ wípé torí wípé gbogbo ọlá àtọ̀wọ̀ ọtọ́ba òun ní lọ́wọ́ ọmọ yìí láti wákàtí tán ti bí yìí lọ àtọba o àtìjòyè o àtọlọ́lá àtọlọ́rọ̀ tó wà ní gbogbo ilẹ̀ Ifẹ̀ pátá wọ́n gbọ́dọ̀ máa bọ̀wọ̀ fọmọ yìí títí kan òun Ọ̀rúnmìlà torí gbà yẹn Ọ̀rúnmìlà kì í tẹ̀bà fẹ́nìkankan ìgbà tá ń wí yìí òun lọ lọ́gbọ́n òun ló lóye hmm. òun ló mọ gbogbo ẹ̀ lásìkò tá à ń wí hmm. ọlá ẹ̀ pọ̀ débi wípé ọlá ọba nìkan ló tayọ t'Ọ̀rúnmìlà ẹ lọ tayọ t'Ọ̀rúnmìlà ṣùgbọ́n ọba fúnra rẹ̀ a máa bu ọlá Ọ̀rúnmìlà fún torí Ọ̀rúnmìlà nìkan ló pìtàn lẹ́fẹ̀. nítorí pọ́ba yẹn gbọ́n. ẹ kò tiẹ̀ sọ́gbọ́n tí ó fẹ́ dá sí ìjàkadì kọ́ Ọ̀rúnmìlà ju gbogbo lọ. <laughs> òun lọ̀rọ̀ yé náà ṣe pé ní òun nìkan náà pè lópin tán lẹ́ẹ̀fẹ̀ hmm. wọ́n wá lẹ́nìkan ò pè tán lẹ́ẹ̀fẹ̀ n tó ń sọ ni wípé man of antiquity nìyẹn e, e, ẹni tó jẹ́ pé wọ́n lè ṣàlàyé pa ìbẹ̀rẹ̀ sánsan gbogbo ọlá àtọ̀wọ̀ ó wà lọ́wọ́ Ọ̀rúnmìlà ọlá ọba nìkan lọ́ba fi jù ú wọ́n wá ní gbogbo. ẹ má bínú sí wa èèyàn wa kí nìran tún ṣe bó ṣe wù ú ṣùgbọ́n ó dá mi lójú pé wọ́n ti padà dé. ṣe rí ojúgbélé ẹ ẹ ṣeun ṣe nígbà tó ojúgbélé dàgbà díẹ̀ wọ́n ṣètò ibi tí ó gbé fún un hmm. wọ́n mú un jìnnà láàfin wọ́n wá lọ kọ́ ibi tó dàbí ààfin wọ́n ṣe ìtẹ́ fún un ṣe láti kékeré tí wọ́n ti bí ọ lọ́wọ́ yẹn àti kékeré yẹn náà ni wọ́n ti ṣe adé ìlẹ̀kẹ̀ ìyàtọ̀ tó wà láàrin ọlọ́wọ̀ àtolówu òun ni wípé ìgbà tí wọ́n gbé olówu wá ni wọ́n fún olówu ládé. Hmm. tó sunkún gbadé. olówu àti ìyá rẹ̀ ni wọ́n fún ládé wọ́n wá gbé adé àti ọmọ yẹn padà lọ sí igbó òwu hmm. kì í ṣe olówu ló tẹ igbó òwu bàbá olówu ló ní igbó òwu fúnra ẹ̀ ìlà àwọn ọ̀rànfẹ̀ ni ìyá tó wá bí Ajíbọ́sìn òun ló jẹ́ ọmọ tòdùdùwà òun ló wá bí Ajíbọ́sìn tí wọ́n fún ní adé nígbà wọ́n dẹ̀ gbé e wá ni wọ́n tó ẹ̀ṣẹ̀ fún ṣùgbọ́n ní tọlọ́wọ̀ ṣe rí ọjọ́ tán ti bí pa báyìí ni wọ́n ti ṣe adé ìlẹ̀kẹ̀ ni wọ́n gbélé lórí ìyàtọ̀ wà láàrin tọlọ́wọ̀ nù gẹ́gẹ́ bí àjọsọ wọn pé tó bá fẹ́ kọ́mọ ìwáyé wọ́n gbọ́dọ̀ máa bu ọ̀wọ̀ fún un. ó gbọ́ ẹ̀ wọ́n ní gbogbo ohun tí wọ́n fi bọ́ láfọ́ba pátá ẹ orí ìtẹ́ o nǹkan ṣẹ̀rí níjọ́ ti dáyé èèyàn ẹyọ kan ṣo tó jẹ́ pé níjọ́ tó bó ṣe ń bọ̀ láti inú òkun yẹ́ ẹ̀ báyìí orí ìtẹ́ ọba òun ló kọ́kọ́ jókòó sí ọlọ́wọ̀ nìkan ni. Hmm. kò tún sẹ́lòmíì ṣe ti ń rídìí tí ọlọ́wọ̀ ṣe ń jẹ́ ọlọ́wọ̀ ẹni mo ṣe máa ń wò ó nígbà táwọn àgbààgbà àwọn bàbá wa lọ́tún àti lósì ńlẹ̀ Yorùbá bá ń jà pé èmi jù ẹ́ ìwọ jù mí nígbà míì màá kàn jókòó màá rò títí pé àwọn tó yẹ kán tiẹ̀ máa jà síjà àgbà gan-an wọn tiẹ̀ ṣe bẹ́ẹ̀ àwọn tó yẹ kán máa takàn gbọ̀n pé àà ìtàn fìdí ẹ̀ múlẹ̀ pọ́nbélé pé àwa la lè léyìí iṣẹ́ rí irú àwọn kan bẹ́ẹ̀ bóyá láàrin àwọn lọ́wọ́ bóyá láàrin àwọn olówó ibi tó yẹ mojù ẹ́ àwọn nìyẹn. ṣùgbọ́n àwọn èèyàn kan tiẹ̀ wá wọn ọjà sí. wọ́n yẹ wọ́n kàn tiẹ̀ wá irú àwọn ọ̀ràngún àwọn ọ̀ràngún tí wọ́n tún gbogbo ohun tí ń jẹ́ tilẹ̀ ọba fẹ̀sọ́nà méjì ìlàjì ni wọ́n gbélé ọ̀ràngún lọ́wọ́. E bẹ́ẹ̀ ni lẹ́yìn tó ń kọ́lé ńlá fún tán nílàrẹ́ àfúnpè àsúnkì àpèláàbọ̀ ìlàrẹ́ ni ìlà. Hmm. ẹsẹ̀kẹsẹ̀ tí Fágbàyílà tó ti kúrò lótùfẹ̀ lọ sí ibi tó ń pè ní Ìláyàrá ni wọ́n ti ń pè lórúkọ àtòyè bàbá rẹ̀ ìdí nìyẹn tí wọ́n fi máa ń pè Ọlọ́fin ẹ̀yìn waràn òun ni nàjàgún ńlá fàgbàìlà hmm. ẹgbẹ́ bí mo ṣe pé ọlọ́fin ẹ̀yìn ẹ̀yìn warùn ṣé ẹni tó ń jẹ́ ọlọ́fin náà ló ń pè láláàfin ọ̀rọ̀ kan náà ni. Hmm. ọlọ́fin àtàláàfin ṣé ń gbọ́ ìyẹn wa aláàfin àti ọlọ́fin. ọ̀rọ̀ kan náà ni ìyẹn ẹni tó ní ààfin ọ̀rọ̀ kan náà ni ó yẹ Odùduwà àwọn ọmọ Odùduwà sì ni gbogbo àwọn Odùduwà mẹ́jọ tó kọ́ gbogbo wọn pátá ló fún lóyè ọlọ́fin níbikíbi tí gbogbo wọn lọ dúró sí ọlọ́fin òkè àtàwà ọlọ́fin ìdẹ́wà ìyẹn lè àrẹ́mìtán hmm. tá à ń padà á pè ní ọwádànrè hmm. ọlọ́fin ìdẹ́ nìyẹn ọlọ́fin ẹ̀yìn wàràǹwà ìyẹn ni tí wọ́n ń pè ní ajagun ńlá fàgbàyé láti ń pè ní ọ̀ràngún lónìí hmm. ọlọ́fin òkè àtàwà òun ní ṣòro pásán tá à pè lálákìtù ọlọ́fin ògúnfúnmiléèrè wà mẹ́jọ wọn lọ́fin gbogbo wọn pátá inú Odùduwà ni ṣẹ́rin tó jẹ́ kó rí bẹ́ẹ̀ ni wípé orí Odùduwà ni gbólóhùn ọlọ́fin ti bẹ̀rẹ̀ hmm. ṣe rí ṣáájú kódùwà tó bẹ̀rẹ̀ sí ní ṣàkóso ọ̀sìn ni wọ́n ń pọ̀ bá nífẹ̀ẹ́ àpèjẹ́ ẹ̀ lólúfẹ̀ẹ́ ṣùgbọ́n oyè tààràtà tí wọ́n ń pè wọ́n ní ọ̀ṣìn ìjọsìn fi ń pè wọ́n lọ́ṣìn ni wípé ṣẹ́rẹ́ ní àwọn èèyàn tó ń pa ṣáájú wa àwọn èèyàn tó ń pè lọ́ba wà o ṣùgbọ́n ọba lú nígbà náà ni ṣe rí àtọ̀ ó wà níbẹ̀ ni pé olú olú ló wà lónà ń pè emperor ọ̀rọ̀ tí Yorùbá ń lò fún emperor ni olú hmm. so àwọn àwọn provincial ọba ẹlẹ́kùnjẹkùn ni wọ́n ń pè ní ọba hmm. lẹ́sẹ̀ máa gbọ́ ọba lọ́ràn ẹ máa gbọ́ ọba díò bẹ́ẹ̀ sì máa gbọ́ níkọ̀ọ̀kan níkọ̀ọ̀kan nìyẹn àwọn tó ń pè lọ́ba tí wọ́n ba lórí àwọn àgbègbè wọn ṣùgbọ́n olú ló tayọ ọba ibi tẹ́ ẹ ti gbọ́ wọ́n wàá yàtọ̀ sí ṣe rí ọ̀sìn gangan gangan òun ló yẹ èdìtà èdìtà ló lùlù ilé orílẹ̀-èdè Ifẹ̀ oyè èdìtà ní ọ̀sìn ẹni bá wá jẹ ọ̀sìn lóyè ní ìdìtà òun ló jẹ olúfẹ̀ gbogbo orílẹ̀-èdè Ifẹ̀ nù hmm. bí ìjọba ṣe wà láyé àti yẹn kò sí gbọ́n mi sí omi ò tó ń bẹ̀. Hmm. ṣé wàá rí ni mo sọ pé eh, kádúpẹ́ pé òyìnbó lòun mọ́là ìjú wá àmọ́ àmọ́ bí a ṣe fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹni tí í ṣe ni títún ń gbani. tó tún gbani. wọ́n láwọn mọ́là ìjú wá àmọ́ tẹ́ ẹ bá kíyèsí irú ọ̀làjú wo ni wọ́n mú wá ṣé ìta àní ń bí tẹ́lẹ̀ ni èmi àtẹnìkan sọ̀rọ̀ ní ọ̀sẹ̀ tó kọjá ó ní torí ìgbà tó yìnbó dé làwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí ní gùn lẹ́mìí pé kó yìnbó tó débí àwọn èèyàn gùn lẹ́mìí rárá mo wá wò ó títí mo rẹ́rìn mo ní ṣáájú fourteen seventy tóyìnbó ọkọ̀ fẹsẹ̀ tẹlẹ̀ níbí ẹni tó lò tó kéré jù nílẹ̀ yìí ló lò one hundred and twenty years hmm. àmọ́ ńgbà táwọn Portogídé díẹ̀ lára wọn àwọn Spaniard díẹ̀ tẹ̀lé wọn láàrin ọdún fourteen seventy sọ́dún sixteen thirty táwọn ọmọ láńdà wá tí wọ́n gba ojú omi gbọ̀dọ̀ àwọn da omi gbàjàká lọ síbi tí wọ́n ń pè nílé kétu babẹ̀ tààràtà wá kọjá sí sàbẹ̀ máa lọ sọ́yọ́ ní sixteen thirty ìyẹn àwọn ọmọ láńdà ìgbà tí wọ́n dé ṣebí fúnra wọn náà fẹnu sọ wípé àwọn òró lè àwọn ọ̀rẹ́ni tí ń tọrọ jẹ lójú ọ̀nà. a ní kíní ẹ̀ pàápàá ní iléeṣẹ́ wa gbà yìí èmi ò tiẹ̀ mọ̀ kó ń bẹ lọ́wọ́ yín. màá wá jáde kíákíá ẹ tó máa sọ̀rọ̀ ń lọ ẹ máa sọ̀rọ̀ ń lọ màá wá jáde kíákíá. àwọn fúnra wọn náà fẹnu ara wọn sọ lẹ́yìn tó wá ń kọjá lọ wọ́n wá ní àwọn kọjá láàrin ìlú Kétu pé àwọn rí iléeṣẹ́ aṣọ textile industry tó tó nǹkan bíi ọgbọ̀n tààtì àbẹ̀rẹ̀ àwa tá a nìyẹn o hmm. ìgbà àkọ́kọ́ tí wọ́n kọjá nìyẹn hmm. wọ́n ní àwọn wá rí ewé ẹ̀lú tó pọ̀ jáǹtìrẹrẹ àwọn tún wá rí òwú báwọn ṣe ń rí ibi tí wọ́n ti ń hunṣọ làwọn rí ibi tán ti ń ràn wú táwọn ṣe ń wà lágbẹ̀dẹ bàbà làwọn wà lágbẹ̀dẹ tìrìn ìgbà àkọ́kọ́ tí wọ́n ó kọjá nìyẹn o ta ló wá kó àwọn èèyàn wa níbi èèyàn ti ń hunṣọ ṣé ẹ ti rí kíní ọkọ̀ tán fi ń hun aṣọ òfìrí. amúrírì tán máa jù ú wọn á ṣe owó ẹ̀gbọ́rọ̀ sọ̀kan wọn á máa jù gbàrin ẹ̀ kọjá báyìí. ẹ tó bá tẹ̀yẹ̀ pé jùgbàrin nìkan lè rí ìbádà àwa tá a dàgbà sí díẹ̀ la mọ̀ ń pa ẹ̀ ṣe rí òun náà ní pẹ́dà bí wọ́n ṣe ń tẹ̀sẹ̀ máṣíìnì tán fi ránṣẹ́. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ẹ ó wà nísàlẹ̀ tán máa kí ìka ẹsẹ̀ mọ́ báyìí tá a máa fi tẹ̀ lọ́tún ẹ lọ́sì ẹ máa wá ju ọkọ̀ sáàárín ẹ̀ lọ́tún àti lọ́sì ohun tí yóò bá ti ń ṣe kéyìnbó tó débínú. Hmm. Eh, mo rántí pé eh, bóyá tí n bá sì ṣí eh, ọdún fifteen kìíní kan ni ó dàbẹ̀ ń pè Elizabeth rárá ó dà ń pé Victoria ló wà lórí oyè lọ́dọ̀ yín bẹ̀rù nígbà náà. ọdún tí wọ́n sọ kìíní yẹn February second eighteen thirty five ni màá ṣú ẹ̀ fún wa nísìnyí ó ní. I, have traveled across the length and breadth of Africa. I have not seen one person who is a beggar, who is a, who is a thief. Such word I have seen in this country. Such high moral value. People of such caliber that I do not think we will ever conquer this country unless we break the very backbone of this nation, which is our spiritual and cultural heritage. And therefore, I will propose that we replace their old and ancient educational system, a culture for if the African thinks that all that is foreign and English is good and greater than their own, they will lose their self esteem, their native culture, and they will become what we want them a truly domination, dominated nation. Uh, this was Lord Macaulay uh, addressed the British Parliament on the 2nd of February 1835. Thank you, Ojúbọ. Ẹ káàbọ̀. <laughs> Bóyá kí n ṣàlàyé bí wọ́n ṣe ṣe ń tẹ́ ẹ sọ yìí. Bóyá ẹ ṣàlàyé. Torí wọ́n ṣe bẹ́ẹ̀. Ẹ mú gbàgbé pọ́rọ̀ ìtàn lọ́wọ́ là ń sọ à ń bọ̀ eh, Mo kàn mú àwọn. Sọ àmọ́ ibi tó lọ́wọ́ ti wá àmọ́ bó ṣe dé gangan gangan. Ó yẹ ká mú un papọ̀ ká bàa lè rí i ṣe rí ìtàn yorùbá tẹnìkan bá sọ pé ìtàn yorùbá rújú màá kàn máa wo ẹnìyẹn ni wípé òun ló fẹ́ kó rújú fúnra rẹ̀ hmm. torí ìtàn yorùbá ò rújú kò sì sí pé ṣe rí ẹni tó jẹ́ ọmọ mọ ọmọ ẹni tó jẹ́ bàbá mọ bàbá àbúrò mọ àbúrò ẹ̀gbọ́n mẹ́gbọ́n ńgbà tá a sọ̀rọ̀ olóore ń jọ sí ìyẹn oore nímọ̀bà ẹnìkan bí mi pé kí ló dé tí wọ́n fi sọ pé oore nímọ̀bà ṣé òun èso e ọmọ Odùduwà ni mo ní ọmọ Odùduwà lóòrè ọ̀rẹ́ Odùduwà tún ní bàbá tó bí òòrè <laughs> ó kàn jẹ́ pé ó gbà jókòó kéèyàn ṣàlàyé ọ̀rọ̀ kúlẹ̀kúlẹ̀ ni ṣe rí ohun tí Macaulay kọ yìí tó ní téèyàn ó kóso tí ó gba àwọn orílẹ̀ wa kúrò lọ́wọ́ wa tí ó ṣe wá bó ṣe wù ú pé a àkọ́kọ́ tí ó mú kúrò ni yóò mú ẹ̀sìn kúrò yóò mú àṣà kúrò àti ní tá à ń pè ní ṣẹ̀ṣẹ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ bó jẹ́ pọ́pọ̀lọpọ̀ wa ni ò ni ò lóye ẹ̀ ṣẹ́rí kínní kan ṣẹlẹ̀ lọ́dún 1903 ó ti bẹ̀rẹ̀ láti nǹkan bíi 1902 láàrin ẹlẹ́pẹ̀ àti àkárìgbò ní rẹ́mọ ọ̀rọ̀ yẹn di gbọ́n mi sí omi òtó lọ́tún àti lọ́sẹ̀ àmọ́ ìgbà tó yá àwọn ìlànà tí àgbékalẹ̀ kan ti wà tí àwọn òyìnbó tó wà nígbà yẹn gbà pé káwọn fi yanjú ọ̀rọ̀ àmọ́ gbà tí wọ́n gbé lọ tán gbé bọ̀ wọ́n wá rí wọ́n wá dọ́dọ̀ àkárìgbò ní Ṣàgámù àkárìgbò wá sọ wípé èèyàn kan ṣo tó lè yanjú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí òun lọ Ọọ̀ni Ifẹ̀ òyìnbó ẹ̀sẹ̀ wa ń béèrè pé ta ló ń jẹ́ bẹ́ẹ̀ <laughs> ìyẹn wá ní bó bá dọ̀rọ̀ pé èèyàn dádé sórí nǹkan kan o ẹni tó lẹ́tọ̀ọ́ àti dádé ní gbogbo ilẹ̀ tẹ́ ń wò yí káàfàdà ẹnìkan aṣọ ló lè sọ bóyá ẹni yìí ni àbí bẹ́ẹ̀ kọ́ ohun tí mo fẹ́ fi lọ ọbẹ̀ ni ṣe rí ohun tí wọ́n kọ tẹ́ ẹ kà ní ìwé lẹ́ẹ̀kan yìí òyìnbó gba ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí láti rí i pé àwọn ṣe bẹ́ẹ̀ nǹkan ṣe lákọ̀ọ́kọ́ ni mo fẹ́ sọ yìí. òyìnbó tó ń ṣàkóso ńgbà náà láti Èkó pẹ̀lú aṣojú ẹ̀ tó wà ní ẹkùn agbègbè tọ̀dọ̀ agbègbè Ọ̀yọ́ pẹ̀lú Fẹ́mi ó tẹkọ̀ létí ó rèé bá wọn nífẹ̀ẹ́ ìyẹn gbàtàkàrí gbó sọ pé bọ́rọ̀ ṣe rí bọ́rọ̀ ṣe rèé gbogbo wa sọ fún wọn fẹ́ pé ọ̀rọ̀ ṣe báyìí àwọn fẹ́ kí Ọọ̀ni wá wá bá wọn yanjú ọ̀rọ̀ tí wọ́n ń sọ lẹ́kọ̀ọ́ àwọn àgbààgbà fẹ́ wọ ẹni òyìnbó yẹn lójú wọn ní njó mọ ohun tó ń sọ gbogbo àwọn tó kù tí oní wọn ń dádé tó ń wò káàkiri nílẹ̀ Yorùbá ó ní ìtàn àwọn jẹ́ ni ó ní ọba làwọn ó ní àmọ́ yìí tó ń béèrè yìí mm-hmm. òòṣà nìyẹn mm onírìṣà. ó ní ọba yàtọ̀ sí òòṣà hmm. nítorí ìyẹn sọ fún wọn pé a ah, ṣebí lágbájá àdàbẹ́kúta abaláké sọ̀rọ̀ àti bá emir ìlọrin sọ̀rọ̀ abọ́ba èkó sọ̀rọ̀ eh, dọ́yọ̀ àti bá wọn sọ̀rọ̀ ìbò wo ni o sọ pé ah, ìyàtọ̀ wà hmm. kó o bá lè mọ̀ pé ìyàtọ̀ wà nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí òyìnbó ló dáa kò burú tó wáyé pé bàbá gidi ni wọn lóòótọ àwọn ọmọ wọn ò ní máa para wọn ní ṣàgámù àtẹpẹ kán wá jókòó nítorí tradition kan kán má ṣe nǹkan kan lé lórí ṣẹripódè wọn ṣẹkẹṣẹkẹ lọ́wọ́ ọ̀tún bí bàbá ń wòran àwọn ọmọ ń para wọn ọdà ṣùgbọ́n gbogbo ohun tóyìnbó ń ṣe ni pé ó fẹ́ mú ọ̀rọ̀ tó sọ yẹn pé break their religion destroy it break their culture destroy their tradition tradition yorùbá ni wípé ẹni wọn bá fi jẹ ọ̀ọ̀ni ọ̀fìfẹ̀ kì í rí ta ẹnìkan hmm. kì í rọ̀ ní Ifẹ̀ àwọn onígbẹ̀fẹ̀ gan ìrì bàbá ti yọ ọwọ́ ìkan lọ́jọ́ ọdún ọlọ́jọ́ yóò sì ti dá dé ààrẹ nìkan òrójú rẹ̀ hmm. ìgbọ́n wọn ní ara o dandan ni gbára ọ̀dà kò burú ṣe mà pé òyìnbó sì re wàhálà pọ̀ hmm. òyìnbó wá rí wípé n tó so gbogbo àwọn èèyàn yìí pọ̀ rèé a gbọ́dọ̀ jà láti lè mú ohun tó kọ sínú ìwé yẹn ṣẹ nìyẹn. bẹ́ẹ̀ni o. ọwọ́ adídá kò burú àwọn ọ̀fẹ́ tó àwọn ọ̀fẹ́ tún gbé lọ́tún wọ́n tún gbé lápá àbòmíì pé ó dáa kò burú bẹ́ẹ̀ ni yóò bá jáde gbogbo odò tó bá ti fò ẹ máa pa màálù dúdú kankan síbẹ̀ tí èdè kò. ẹ mọ ohun ṣe ó ní káwọn dongari fi rélùwéè kó màálùú wá láti ilẹ̀ haúsá <laughs> <laughs> one thousand ṣé bó kàn máa pa màálùú ni ẹ̀rọ bá ti ń kọjá odò kọ̀ọ̀kan wọ́n máa pa. àmọ́ ńgbà tí wọ́n gbé lọ́tún wọ́n gbé lọ́sì wọ́n gbé ọba láti Ifẹ̀ dé Ẹdẹ àtẹ̀dẹ̀ ni wọ́n ti gbé sínú rélùwéè débàdàn kí wọ́n tó ẹ̀ṣẹ̀ gbé sọ́kàn máa padà lọ ìlú èkó ṣùgbọ́n ńgbà tí wọ́n wá ṣe bẹ́ẹ̀ tán tí wọ́n rí pé gbogbo ọba aládé pátá tó kún ilẹ̀ yorùbá gbogbo wọn kúrò láàfin wọn gbé bẹ̀ mọ́ ìgbà yẹn ni wọ́n ẹ̀ṣẹ̀ wá rí pé ó bọ̀dọ̀ ń pa àwọn dáràn ṣùgbọ́n ṣé òyìnbó ò ti ṣe ń tó lóun ó ṣe ó ti ṣe ó ti ṣe torí ẹni tí èyí tó gbẹ̀yìn nínú Eh, àṣà àti ìṣe Yorùbá tó so gbogbo wa papọ̀ pátá tó bá dọ̀rọ̀ ẹ̀sìn òun nìyẹn wọ́n sì gé e tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí wọ́n ti fowó oṣù dé àwọn ọba tọ̀hún ti bí wọ́n ti dè wọ́n mọ́lẹ̀ ṣùgbọ́n òyìnbó ò mọ̀ wípé ẹnìkan wà ń fẹ̀ tí gbogbo èèyàn bu ọlá àti ìyìn fún tó bẹ́ẹ̀ yẹn ibi tí wọ́n ti gé ọ̀rọ̀ wà ní ṣísẹ̀ntẹ̀lé nù àmọ́ bàbá sọ wọn ni wọ́n mọ́ làjú wá àwọn kọ́ ni wọ́n kọ́ àbẹ́yẹn tí ń hun ṣọ́ ẹ wò ó nígbà tí ọ̀rọ̀ yìí débi tó débi kan tán òyìnbó toró di wàhálà sóyìnbó lọ́rùn ọba tó lọ fẹ́ gbọ́dọ̀ ríta tààrà sọ̀rọ̀ yìí àyè ọ̀rọ̀ yìí ta ló láǹfààní ẹ̀ ta ni ò láǹfààní òyìnbó ẹ̀sẹ̀ wàá bẹ ọba pé kọ́ba tiẹ̀ yọ ẹsẹ̀ síta láti abẹ́ aṣọ tán fi bò ó lójú káwọn yẹn bá lè mọ̀ pé èèyàn wà lẹ́yìn aṣọ yẹn tó ń sọ̀rọ̀ ìgbà yẹn lọ níyọ ẹsẹ̀ síta bàtà àlẹ̀kẹ̀ èbó ló ṣe bàtà àlẹ̀kẹ̀ o hmm. èbó ló ṣọ̀pá àlẹ̀kẹ̀ èbó nǹkan ló ṣèjìgbàrà àlẹ̀kẹ̀ ṣe rí èjìgbàrà àlẹ̀kẹ̀ yàtọ̀ sí ṣéènì táwọn èèyàn fi sọ́rùn ń sìn ún hmm. èjìgbàrà àlẹ̀kẹ̀ bẹ́ẹ̀ bá dé ibi tí wọ́n gbé àwòrán ọba lùfọ̀gbó gbódirin sí ẹ wọ ọrùn ẹ̀ ìlẹ̀kẹ̀ tó yí ìbìrìpò méjì tó wá fẹ́ẹ́ lọ kan ẹsẹ̀ nísàlẹ̀ ló ń pè léjìgbàrà lẹ̀kẹ̀ ṣùgbọ́n ṣe mọ̀ pé ìgbà tí ojú là tí wọ́n bẹ̀rẹ̀ sí ra àwọn ṣéènì gígùn alátọ̀dọ̀ òyìnbó àwọn bàbá wa náà bẹ̀rẹ̀ sí gbé ṣéènì sọ́rùn wọn ò lè jìgbàrà lẹ̀kẹ̀ mọ́ ọba ní fìjìgbàrà lẹ̀kẹ̀ sọ́rùn ìyàtọ̀ fi ń yàtọ̀ tán fi ń mọ̀ wọ́n yàtọ̀ sáwọn olóyè ìlú nìyẹn mm. ọba nìkan lè ti gbàrà lẹ̀kẹ̀. wọ́n bí ọlọ́wọ̀ sórí ìtẹ́ nímọ̀rẹ̀ ọlọ́wọ̀ dàgbà díẹ̀ nímọ̀rẹ̀ ó dàgbà díẹ̀ lókè èrèwé. ṣùgbọ́n ọdún kan wà tí Ọ̀rúnmìlà máa ń ṣe ṣé ẹ pé mo lọ́rùnmìlà ló kọ́kọ́ tọ́ wọn dàgbà. bẹ́ẹ̀ni ìdí nìyẹn tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó mọ àwọn ọmọ yẹn ọmọ Ọ̀rúnmìlà náà mọ̀ wọ́n sí. Hmm. ó wá ọdún kan wà tí Ọ̀rúnmìlà ń ṣe lọ́dọọdún tí gbogbo wọn gbọ́dọ̀ lọ sọ́dọ̀ ẹ̀ tó ń bá débẹ̀ wọ́n yí ká ọ̀tún wọ́n yí ká ọ̀sìn àmọ́ torí pé ojúgbélé ni ọlọ́wọ̀ ń jẹ́ wọn èjẹ́ ó jáde o kàrà tó wọn àfi lọ kíyàn kì ní títí kan bàbá ẹ̀ gan ọlọ́fin yóò wá kì ní amóńgbà tó dàárín kan ìlú kan wà tí wọ́n ń pè ní ùsìn ìkan wà tó ń pè ní ùpàfà ṣe rí ìlú méjèèjì yìí wọ́n ti tẹ̀ lásìkò ìgbà ẹni tí wọ́n ń pè ní kùtùkùtù ọba àgbò hmm. ìyẹn abóyá nǹkan bíi bíi bíi bíi six hundred years kó dòdò àwọn tó jọba ìlú yìí làmì làkà ó sì ló lágbára ìlú ńlá ni ṣùgbọ́n kì í ṣèlú olódi ibẹ̀ ni wọ́n ti lọ fẹ́yàwó àkọ́kọ́ wá fún ojúgbélé ìyẹn níbi tó ń pè ní ìpàfà ọ̀tà ọ̀tà ìpàfà. Hmm. kí n má bàa lọ́wọ́ náà iṣẹ́ rí ìgbà tí ọlọ́wọ̀ tó nǹkan bíi ọmọ ọdún mẹ́tàlélógún twenty three years Ọ̀rúnmìlà wá ń ṣe ọdún tí wọ́n lọ ń ṣe yìí ṣe wá rí gbogbo àwọn tó ń jẹ ọmọ ọba tó ń jẹ òdùdúwà ọmọ òdùdúwà tí wọn tún ń pè mọ ọ̀rúnmìlà gbogbo wọn wá ń kí ọba wọn wá ń kí ọ̀rúnmìlà jàre kú ọdún tẹ́lẹ̀ yìí bá dé arógùrò abarùbùrùbù ṣe àmọ pé wọn ní wọn kí wọn nífẹ̀ẹ́ ọni wọn èé bẹ̀rẹ̀ kí wọn nífẹ̀ẹ́ òòyè tó ń bẹ̀rẹ̀ ni wọn kí wọn nífẹ̀ẹ́ òòdáyé hmm. bọ́n bá débẹ̀ wọn á bẹ̀rẹ̀ wọn á kárù burúbu wọn á kí Ọ̀rúnmìlà kú ọdún gbogbo wọn ń ṣe ẹnìkíní Ọ̀ràngún ṣe alára ṣe ẹlẹ́jẹ̀ ló mọ̀ pé ó ṣe alákejì ó ṣe onítajì ó ṣe <laughs> títí títí Ìgbò wá dọ̀dọ̀ ọlọ́wọ̀ ọlọ́wọ̀ wá lọ́dún yìí náà òun ó rèé kí Ọ̀rúnmìlà ọlọ́wọ̀ bá bọ́ sínú ilé chess mọ̀ pé ó jókòó ó nà ró o ìmúra rẹ̀ tàdétàdé tọ̀pátọ̀pá ló láti jọ oyún látijọ́ wọn ti bi ló ti jókòó lórí ìtẹ́ ọba òun hmm. ò ṣe jẹ́ wọ́n ṣe ń bi báyìí orí ìtẹ́ ọba ni ló wà ọlọ́wọ̀ kankan ò kúrò lórí ìtẹ́ látijọ́ wọn ti bí wọn dò ní títí dé bá a ṣe ń sọ̀rọ̀ yìí ọlọ́wọ́ kọ́rùnmìlà gbódọ́dọ̀ ọ̀rúnmìlà ọlọ́wọ́ dé adé ìlẹ̀kẹ̀ ó wọ bàtà àlẹ̀kẹ̀ ó mú ọ̀pá àlẹ̀kẹ̀ dání ó wá kó ìjìgbara àlẹ̀kẹ̀ sọ́wọ́ ọ̀tún kò fi sọ́rùn <laughs> kò fi sọ́rùn ìgbà tó déwájú ọ̀rúnmìlà lára àwọn oríkì tí wọ́n ń kí àwọn ọmọ ọlọ́wọ̀ wọ́n ni ọmọ ọlọ́gàn madẹ Wọn ló kí bàbá kúkúrú òkè gẹ̀tì gàlégàlé bíi táwọn bá ní wọ́n kíyàn gàlè that is greet somebody familially. Hmm. bíi pé ọ̀rẹ́ mi hmm. ní oríkì tí mo kì náà wọ́n á máa kí àjà lọ́rùn ìfẹ́ náà bẹ́ẹ̀ hmm. ẹ jẹ́ púpẹ́ bí mo ṣe kí oríkì yẹn wọn máa kí ajá lọ́rùn náà bẹ́ẹ̀ ó nídìí tí wọ́n fi ṣèyẹn náà báwọn ọmọ ọ̀kọ́ ni gàlígàlí ní tiwọn ṣùgbọ́n tọlọ́wọ̀ wọn ló kí bàbá kúkúrú òkè gẹ̀ẹ́tì gàlígàlí ṣe rí ọlọ́wọ̀ ìgbà tó déwájú Ọ̀rúnmìlà ó dúró gangan ó fi ọ̀pá tilẹ̀ ọlọ́wọ̀ wá ní Ọ̀rúnmìlà wá béèrè lọ́wọ́ ọlọ́wọ̀ pé ojúgbélé etí rí ìwọ náà bẹ̀rẹ̀ kó kéèpẹ kó kárùbùrùbù bá wọn tó kùn ẹ ṣe ṣe ọlọ́rọ̀ wa ń sọ fún Ọ̀rúnmìlà pé gbogbo èèyàn bá tiẹ̀ sọ òun bá ní bóyá torí pé wọn ò ní mọ̀ ni kì í kò í ṣe pẹ́nu Ọ̀rúnmìlà gan ló yẹ kó ti jáde kí òun wàá máa tẹ̀ ọba kìí tẹ̀ fọba kan. Hmm. Ọ̀rúnmìlà ọ̀dádé òun náà dádé. Hmm ó tẹ̀ pálẹ̀kẹ̀ nítorí fihàn nìyẹn wípé ó tọ́ pálẹ̀kẹ̀ òun náà tẹ̀ ìbàtà alẹ̀kẹ̀ ló wọ̀ sẹ́sẹ̀ yìí òun náà wọ̀ ọ́ oṣù ọdún bí òun náà ń ṣe ń léwu hmm. bàbá ẹ má gbé yẹn wá <laughs> ọ̀nùbìlà ni à eré ọ̀rọ̀ yìí àbí nǹkan mi ọjọ́ yẹn ọlọ́wọ́ wa rán Ọ̀rúnmìlà létí wípé ṣé òun jẹ̀bi ni ṣé bí wọ́n fúnra rẹ̀ Ọ̀rúnmìlà ló sọ́njọ́ tí wọ́n bí òun wípé bàbá ti yọ ọwọ́ Elédùmarè ọba mi òkè ẹ̀dá èèyàn kan ò tún sí lórí ilẹ̀ ayé yìí tí òun ọlọ́wọ́ gbọ́dọ̀ tún tẹríba fún hmm. ṣé bí ìwọ fúnra náà ló kọ́ ìgbà yẹn lọ́rùn mi là rántí pé ah òun mà sọ bẹ́ẹ̀ lóòótọ́ wípé ọlọ́wọ́ gbọ́dọ̀ tẹ̀bà fẹ́ nìkankan títí tó ìkan bàbá rẹ̀ ìyẹn ló fà á tí ó fi jẹ́ pé ẹ mọ̀ pé èrò sì pọ̀ lọ́dọọdún ni tí gbogbo olú tì lọ bìbà. gbogbo olú à ń bẹ̀rẹ̀ jàǹtìrẹ́rẹ́. ẹ̀hẹ́ ojú gbogbo olú yìí wá ní ọlọ́wọ́ ti ṣe tó ṣe fún Ọ̀rúnmìlà tí í ṣe àgbà. Ọ̀rúnmìlà bá ní ìkọ̀lé ayé ọlọ́wọ́ ti gbàjọba àgbòrò yìí àdàkùn yẹ̀bá Ọ̀rúnmìlà padà wọlé ló wá kó ti bí òun ló kó tọ̀hún ohun tó mú kọ́rùnmìlà dàrá òde ìbí nínú tó fi di ará òde ìbí nínú. ṣé ẹ mọ̀ pé eh, mo sọ pé ìtàn Yorùbá òun ló dùn jù kò sì rújú ó ní ipa tí ẹnìkọ̀ọ̀kan àwọn ọmọ ọba nílẹ̀ yorùbá tó kó ní tó ń ṣe wá ni wípé ẹni tó jọmọ ọ̀rúnmìlà tó bá ń sọ̀rọ̀ instead kó sọ wípé ọmọ ọ̀rúnmìlà ni mí kò ní sọ̀rọ̀ lọ́bẹ̀ èyí tó jẹ́ ọmọ ó yẹ kó sọ pé ọmọ Odùduwà lòun ó yẹ kó èyí tó kó sọ bẹ́ẹ̀ fapẹ̀rẹ̀ ńgbà míì bó jẹ́ pé kábíyèsí Olúgbò nígbà míì nínú àlàyé wọn ó lè pọ̀ ńgbà míì ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan wà ń bẹ̀. ìkànnú àwọn ọmọ ọ̀rànfẹ̀ tí mo rí tó sì ń ké tantan pé ọ̀rànfẹ̀ làwa nù. èèyàn ò túmọ̀ sí wípé bẹ́ẹ̀yàn bá bí ọba kan bá jọmọ ọ̀rànfẹ̀ pé kì ṣọmọ ọba aládé ilẹ̀ yorùbá pọ́ńbélé ọba aládé ni wọ́n. ẹ mo sọ nígbà kan lórí ètò yìí náà wípé mẹ́ta ni mo ní ìkan ní adé ṣẹṣẹ fún ìkan ládé ọdẹn ìkan ládé àrè mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n pa ni wọ́n gbé sọ́wọ́ àwọn tó ń pè lọ́rùn ní rìṣà. so kì í ṣadé adé kì í ṣadé èrè nìkan ló wà lọ́wọ́ ọ̀nìrìṣà adé mẹ́tẹ̀ẹ̀ta ló wà lọ́wọ́ ọ̀nìrìṣà. ìtẹ́ mẹ́tẹ̀ẹ̀ta pàápàá ìtẹ́ mẹ́tẹ̀ẹ̀ta ìtẹ́ ti Ọbàtálá ìtẹ́ ti eh, Ọ̀rànfẹ̀ ti Pẹ̀lútòdùduwà náà papọ̀ sójú kan ló wà lẹ́nu wa tẹ́lẹ̀ hmm. rí mọ̀ rẹ̀ ńlá fi ọlọ́fin Odùduwà ẹ ìdìtà òun là fi ń tọra àti wàràn ni wọ́n ti sún sí dìtà àmọ́ torí wípé ìbátan náà lọ Bàtálá pẹ̀lú Ọ̀rànfẹ̀ gbogbo àwọn ọba wírin gbogbo àwọn ọba láàyè gbogbo wọn pátápátá bẹ́ẹ̀ yẹn lára àwọn Ifẹ̀ mẹ́fà Ìlú méje ni wọ́n. Ìdí tí ó fi jẹ́ pé bọ́lọ́wọ́ bá défẹ̀ lónìí yóò défẹ̀ bíi pé bàbá dé ni. Hmm. Ó dàbí ìgbà tí n tí àṣà Yorùbá fi dùn nìyẹn tó fi yàtọ̀ sí gbogbo àwọn tó kù. Gbogbo àwọn ọmọ ọba gbogbo àwọn ọba tó wà nílẹ̀ yorùbá lónìí pátá wọ́n bá dé òkè ìtasẹ̀ wọ́n bá ti wọlé wọ́n á tẹ̀ bá níwájú ẹni tó bá jẹ́ àròlé Ọ̀rúnmìlà títí dọ̀la ni wọ́n gbọ́dọ̀ tẹ̀ bá díẹ̀ àmọ́ ọlọ́wọ̀ nìkan ni ò ní ṣe yẹn torí wọ́n yọ̀ǹda ẹ̀ òun ló nìkan ló lọ́wọ́ ló ní gbogbo ọ̀wọ̀ wọ́n ní ọ̀wọ̀ tiẹ̀ fúnra ẹ̀ bẹ́ẹ̀ fomi pò kò lè rọ̀ ni wọ́n ṣe máa ń pè wọ́n lọ́mọ ọlọ́wọ̀ má dẹ̀ Hmm. Hmm, bàbá ọba ni wọ́n ìgbà tó lọ́wọ́ ó kúrò níbẹ̀ tó lẹ́yìn tọ́rùn mi là kúrò ní tó lọ sí òde ìbíní lẹ́yìn ìgbà tí ó kó ifá tó dá fún rẹ̀ tó jáde fún lẹ pẹ̀lú ògùdá méjì bẹ́ẹ̀ ìgbà tó ń kúrò tán ọlọ́wọ̀ náà sún ìgbà tó sún ẹ̀ mọ́ tọ́lọ́wọ̀ ọkọ ṣe. kí ni sá. ìlú tó ti fẹ́ yàwó ẹ̀ ìlú tó ti fẹ́ yàwó fún un ní ọ̀tà ìpàfà hmm. tó gba ibi tó ń pè ní gbòòjámọ̀ látẹ̀yìn kò lè gbòòjámọ̀ ó kọjá lágbègbè ibi tí wọ́n ń pè ní oríta ọjà oríta ìgbà yẹn arẹ́mìtán ò tí ì débẹ̀ yẹn ìyẹn arẹ́mìtán tá à ń pè ní ọwádàrè kò débẹ̀ ìpàfà yìí ìgbà tọ́lọ́wọ̀ débẹ̀ ọlọ́wọ̀ ní ó ní kán pa àgọ́ fóun lẹ́yìn ìta àpàfà ó lóun fẹ́ wo ìlú yẹn òun ò fẹ́ rẹ́ nìkankan bẹ̀ mọ́ bóyá e tóbi tó. onítàn bá débẹ̀ tán bá sọ pé ta ni ó ní kán sọ pé òun ọlọ́wọ̀ lòun sọ pé ẹyẹ ò gbọ́dọ̀ gbébẹ̀ mọ́ kò sí ní tán ṣe àwọn àna ẹ̀ tán bíyàwó ẹ̀ nìyẹn o hmm. bí ọ̀tá àpàfà bí mo ṣe ń sọ yẹ béèrè lọ́wọ́ àwọn àgbà ọ̀wọ̀ wọ́n ṣàlàyé délẹ̀délẹ̀. ṣé àwọn àti olówu àti ọlọ́wọ̀ ló ní gbogbo wàhálà yẹn lára ìkan mo rántí oríkì òwú kan tó ní ọmọ àrídà ńlá tó mú fi bánu ẹ̀ lórí ṣé ìrántí mú wá ọmọ àrí àṣẹ ńlá kó mú gbogbo àánú ẹ̀ kó lè kó lé wọn ní tiẹ̀. ṣé ẹ mọ̀ pé owó òdùrú hmm. àwọn jíkùtù wọn bá ọ̀sìn ni hmm. ọ̀sìn òun ni highest rank ọba ṣáájú kóòdù wa tó bẹ̀rẹ̀. Hmm kí ọlọ́fin tó bẹ̀rẹ̀ ìjà rẹ̀ òun hmm. náà ṣe máa ń kì wọ́n ní ọmọ àsunkúngbadé ọmọ ajíbọ́sìn ẹ̀ṣẹ̀ rí títí oríkì yẹn ìjọba máa sọ̀rọ̀ owó kékeré lẹ́gbọ́n yẹn. ok <laughs> kì í ṣe ìjọba máa sọ̀rọ̀ owó nítorí pé èmi gangan ọmọ olówó dúró ni mí ọ̀sẹ̀ tó ń bọ̀ ní gbogbo ẹ̀yin ọmọ oh. olówó ọ̀sẹ̀ tá bọ̀ láà sọ̀rọ̀ olówó nítorí pé. olówó jùlọ ọmọ ají fi pé ṣeré tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo rò pé máa ní ọmọ ajífèpè ṣeré létà ràn wá sọ pé ah, dákẹ́ dákẹ́ mẹ́hun èpè wọn fi ń ṣeré ọmọ ajífèpè ṣeré ni. ọmọ ajífèpè ṣeré ni bọ́bá kì í títí títí ṣe mọ̀ pé màá ń sọ mo ní ogun ló sọ̀bínú tógun ò bá hmm. sọ̀bínú kí lọ́mọ hmm. onílé ńlá fẹ́ wà lọ ilé bẹ̀rẹ̀ hmm. kí lọ́mọ onílé ńlá fẹ́ wà lọ ilé wọ́n bá ní òwú òwú fọkọ ogun ló sọ ìbínú. Hmm. ogun ò bá sọ bínú. kí ni kò sí ọmọ onílé ńlá wà bẹ̀rẹ̀. ọmọ onílé ńlá fẹ́ wá lọ sí ilé bẹ̀rẹ̀. yẹ̀rí hmm. hmm. àwọn ilé kan wà lájọ tó jẹ́ pé ọparun náà máa ń là tán bá kì ara wọn. wọ́n wá fi ewé epo pòǹdó wọ́n fi bò ó lórí irú àwọn ilé tí wọ́n ń kọ́ lọ́wọ́ ọ̀sàlẹ̀ ń bí ìbáyìí nínú àwọn tó jẹ́ rain forest area hmm. nílẹ̀ yorùbá wọn kì í fi koríko kan lé níbẹ̀rẹ̀ ṣùgbọ́n gbogbo àwọn yorùbá tí wọ́n wà ní pápá lókè lọ́hùn hmm. koríko làwọn máa fi ń kan lé koríko tó fi ń kan lé náà ń pè níbẹ̀rẹ̀ hmm. wọ́n ní yorùbá kò sí normally àwọn ẹni tó wà ní pápá ló yẹ kó wásàlẹ̀ sí ibi tí ó súnmọ́ odò tómi wà tí oúnjẹ wà tí ò sí ṣòro ṣùgbọ́n bógun bá dà wọ́n rú bí kò síbi téèyàn ò lè ṣẹ́rí gbà ìtumọ̀ ẹ̀ nìyẹn. Hmm. Hmm. bọ́lọ́wọ́ ṣe débi tá à ń pè ní ìpàfà bó ṣe dé pàfà nìyẹn láti pàfà bó ṣe dé òsán nìyẹn láti ìsìn bó ṣe débi tẹ́ ń pè ní ọ̀wọ́ ọlọ́wọ́ kan ló tẹ ọ̀wọ́. Hmm. nǹkan ló tẹ ọ̀wọ́. ẹ béèrè lọ́wọ́ àwọn aráàlú ẹ béèrè lọ́wọ́ àwọn aráàlú rò wọ́n á sọ fún yín lọ́rọ̀ kan ló tẹ ọ̀wọ́ àwọn èèyàn ń gbé lọ́wọ́ nígbà tó lọ́wọ́ dé. kó tó lé wọn sọnù. kò tiẹ̀ wá lé wọn sọnù ìgbà tó débẹ̀ àwọn èèyàn rójú àánú tiẹ̀. Ah, àwọn tó ń tẹ̀lé gbogbo àwọn tó jára àlórò wọ́n yí ká wọ́n wá ní káwọn yẹn náà máa gbé bẹ̀ ẹ kò jọ máa ṣiṣẹ́ fún wa nǹkan kan ní ayé ìgbà yẹn ní ìsìnkú lè jẹ́ pé gbogbo yẹn gbogbo yẹn ti dán ọmọ bàbá <laughs> ọlọ́wọ̀ ṣe jókòó nílùú tí ọ̀wọ́ di pé ó bọ́ sí ọwọ́ òjúgbélé hmm. ẹ ṣùgbọ́n gbà tí ó débẹ̀ yìí ọmọ ẹ̀ ló débẹ̀ ọmọ tójúgbélé bí òun ló dé ibi tó ń pè lọ́wọ́ ìṣojúgbélé gangan. ẹ rárá rárá rárá òun ló débẹ̀ ó sì gùn lẹ́mìí. lọ́wọ́ tó débẹ̀ ni àbí báwo ṣé wọ́n pààrọ̀ wọ́n pààrọ̀ orúkọ ńgbà tó débẹ̀ ni. ẹ ẹ ìgbà tó débẹ̀ ló pààrọ̀ orúkọ ṣe rí ìlóró ìlóró níbi tán kọ́kọ́ àgọ́ sí ń jẹ́ hmm. ṣùgbọ́n nígbà tí wọ́n wá padà tán kọ́ ilé ọlọ́wọ̀ sáàárín ìlú wọ́n wá ẹ̀ṣẹ̀ padà lọ torí ọlọ́wọ̀ kúrò ní ọ̀tà ìpáfà níbi tó dúró sí ìgbà táwọn ẹ̀ṣẹ̀ wá rí i pé àwọn ti pèsè àyè lẹ̀ fún níbí padà lọ ni wọ́n lọ mú ọ̀lọ́wọ̀ wá hmm. eh, nípele nípele òun lọ̀rọ̀ lọ́wọ̀ ìdí tó fi ń sọ wípé ọ̀tọ̀ ni tọ́ lọ́wọ̀ nìyẹn hmm. ọba kankan ò lè rọ́ lọ́wọ́ fín. láyè sin àbí láyè àtijọ́. ẹ̀bẹ̀ yẹn rán lọ́wọ́ fín náà nísìnyí hmm kó jára mọ́. because àwọn kankan tó ń rí ọba àwọn ọba ká má dárúkọ àwọn kan wà tó ń rí àwọn ọba ńlá gan fíngan láyè sí i tá a máa ń béèrè pé ṣé kò sí ìṣẹ̀ṣe mọ́ ni àbí báwo ló ṣe wá jẹ́ tẹ wá máa mú gbogbo ọba wa tẹ máa máa wọ nílẹ̀. ẹ rí olóòtú ohun tí mo kàn rí ní lápá abẹ yẹn ni pé. Eh, ṣẹ̀rí tí èèyàn bá láyà. kó wá wọ̀. ẹ ṣe jẹ́ kó ṣìkà. Hmm. bí èèyàn bá láyà ẹ jẹ́ ó ṣìkà àmọ́ bó bá ti rántí ikú gáà ó yà yára ṣòótọ́. Hmm. Hmm. téèyàn bá rántí ikú gáà kó yá yára yára yára ṣòótọ́ ẹni tó bá ń ṣèkà gbogbo ẹ̀yin ṣèkàṣèkà láyé òde ìní tẹ̀wá lílẹ̀ oòdùà gbogbo ẹ̀yin tẹ́ ẹ pọmọ lọ́mọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ kọ́mọ ó kẹ́ ẹ jẹ́ kọ́mọ ẹyẹ ó dàgbà gbogbo yín tẹ́ bá rántí kú gáà ó yẹ kẹ́ ẹ máa ronú pìwàdà gbáà ni mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń bá mi dá sórí ètò Gbẹ́kẹ̀lé Olúwa I want to appreciate you for getting involved and uh, getting in touch uh, Ìlọ́rọ̀ I'm from Ògbómọ̀ṣọ́ ìṣòkun owó ìjẹ̀bú um peter àwọn tó wà lórí youtube ni mò wò yẹn mo sì máa dọ́dọ̀ yìí tẹ́ wà lórí facebook náà good one ẹ̀ka alẹ́ ẹ̀kú ètò sà àwọn ọmọ ọgbọ́n tí wọ́n ń pè ní ọ̀wọ̀ nìyí ẹ̀kú àgbà àgbà òní tọ́nílẹ̀ oòdùà program tó yẹ kí n fi ránṣẹ́ sí màmá mi kan nítorí pé màmá mi náà wọ́n mọ̀ nípa ìtàn lọ́pọ̀lọpọ̀ nítorí ìdí èyí program yìí màá fi ránṣẹ́ sí wọn ká máa dúró de alàgbà kí wọ́n padà dé kí ni wọ́n tún ti ṣe mọ̀nàmọ́ná ní orílẹ̀-èdè nàìjíríà gbogbo ẹ̀yin ọmọ lọ́wọ́ tẹ́ wà lórí ètò ẹ bá mi fi ètò ìránṣẹ́ sí gbogbo àwọn yòókù pátápátá kí wọ́n bá wà dá sí nítorí pé kọ́ má sọ̀tàn lu yín lẹ́yìn yín o tẹ́ bá dẹ̀ fẹ́ kọ́ sọ ìtàn lu yín lẹ́yìn yín ọ̀wọ́n yín nìyẹn kù sí wọ́n ní tẹ́ bá rántí ikú gáà ẹni tó bá ń ṣe bí kó yá tètè yá jáwọ́ nínú ẹ̀ gbogbo ẹ̀yin ọmọ ilẹ̀ Oòduà tẹ́ ẹ̀ sì ń ṣe bí ẹ jáwọ́ nínú ẹ̀ nítorí pé tẹ́ ẹ bá jáwọ́ nínú ẹ̀ ẹ̀san á ké ẹ̀san ò dẹ̀ ní ké díẹ̀ o ẹ̀san yẹn máa ké rẹpẹtẹ ni àwọn ló ń padà dé yẹn nítorí pé àròjọ́ mú solókùn mi ìfẹ́ gbà wọn lápò pọ̀ ẹgbọ́n sókè bàbá ẹ ti padà dé. ẹ mo ti padà dé àmọ́ láàrin bí ìṣẹ́jú márùn-ún èmi àtúnbọ́sórí rédíò mi láti bẹ̀rẹ̀ ètò. ó yé mi ó Eh, bóyá kí ètò tẹ fẹ́ bọ́ sí yẹn bóyá kí n jọ yẹn papọ̀ mọ́ nǹkan tẹ máa sọ aṣọ mi rò pé máa possible bẹ́ẹ̀ àbí mi nǹkan ní báyìí dá sí mọ́gbà eh. yẹn èyí nìkan lè máa máa ṣe lọ fún ara yín. Eh, àfi tí n bá máa mú tì í nìyẹn. mi ò ní dá sí mọ́ mi ní sọ̀rọ̀ sí mọ́ rárá mi ní dá sí mọ́ mi ní dá sọ̀rọ̀ yín mọ́ ẹ̀kọ́ máa sọ tiyín lọ ni tí ẹ bá ti ṣe lè tán ní ìṣẹ́jú mẹ́ta pàápàá ló ṣẹ́kù kì í ṣe ìṣẹ́jú márùn ìṣẹ́jú mẹ́ta ló ṣẹ́kù nítorí pé aago méjì àwọn lọ́wọ́ bọ́tìmì mi àwọn lọ́wọ́ bọ́tìmì gan ti dó lẹ́gbẹ̀ẹ́ mi báyìí. ok <laughs> nítorí ìdí èyí ẹ jẹ́ ká ṣe báyìí ẹ jẹ́ ká fi kànáà eléyìí tí síbí báyìí nísìnyí tó kẹ́ lè yanjú ìyẹn tán pátá tó bá di ìṣẹ́jú bíi mẹ́ta àá padà wá báyìí ẹ̀yin nìkan lẹ́ máa wà ń bẹ̀ gbà yẹn kí lẹ máa sọ̀rọ̀ lórí ètò yín lálẹ́ yìí alẹ́ òní ó yẹ ká a ti sọ̀rọ̀ nípa ìtàn ìlú igbọ́n láti bí ọ̀sẹ̀ bíi mẹ́jọ sí mẹ́sàn-án sẹ́yìn. igbọ́n. lálẹ́ òní a yanjú ọ̀rọ̀ igbọ́n délẹ̀délẹ̀ lónìí. lẹ́yìn yẹn màá sọ̀rọ̀ díẹ̀ nípa ilé Kétu. ilé Kétu ní ọ̀dọ̀ alákẹ́tù. bí àwọn mélòó la máa bí wákàtí kan la máa fi ṣe yẹn àbí wákàtí mélòó. wákàtí kan àbọ̀ la máa fi ṣe yẹn. so ẹ jẹ́ kí n yànnàná ẹ̀ fún àwọn èèyàn wa gbogbo ẹ̀yin tẹ́ wà lé ẹ̀yin lè máa lọ kẹ́ ẹ lè máa ṣètò yẹn lẹ̀ tẹ́ bá dẹ̀ ṣe tán ẹ̀kàn gbé fóònù sí dáadáa máa rí so a lè máa ṣe lọ ẹ̀yin èèyàn wa ibi tí a ó fi àdàgbà ti ọ̀wọ̀ ti sí lé nínú nítorí pé bàbá wa tún ní àwọn ètò míì tí wọ́n ti pèsè sílẹ̀ ní ọ̀rọ̀ ìṣẹ̀dálẹ̀ ilẹ̀ Yorùbá náà ni kò tí ì tán nítorí pé àwùjọ oore ọ̀fẹ́ oore ọ̀fẹ́ ni kò ní pa àmọ́ ṣe oore ọ̀fẹ́ ni títí di aago mẹ́sàn-án gbáko láfiwá lórí ètò pẹ̀lú yín lórí ọ̀rọ̀ ìṣẹ̀dálẹ̀ Yorùbá tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ ibi tá a bá ti àwọn ọmọ ọ̀wọ̀dé lẹ́ni ibẹ̀ láò ti tún máa tẹ̀síwájú ṣùgbọ́n ọ̀rọ̀ ilé igbọ́n tí wọ́n ń sọ lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní orí ètò míì ni a máa rí sí àlééfà yẹn ìyẹn la máa orí yẹn la máa rí sí àlééfà yẹn kí a bá lè máa bá ètò yìí lọ nítorí pé ètò yìí jẹ́ nǹkan tí èmi gbádùn ẹ̀ ẹ̀yọ̀ bá gbádùn ẹ̀ mo gbádùn ẹ̀ rẹpẹtẹ gan mo gbádùn ẹ̀ gan-an pàápàá ní mi ìdẹ̀fẹ́ gbígbà kó má tán mọ́ ni mo dẹ̀ dá mi lójú pé bí gbogbo yín gangan ṣe fẹ́ kó rí gangan nìyẹn ẹ̀yin tí ẹ̀ ń wò wá nílé mo dúpẹ́ lọ́wọ́ yín púpọ̀ púpọ̀ fún ohun tí ẹ̀ ń bá wa ṣe adúpẹ́ lọ́wọ́ àwọn onígbọ̀wọ́ ti ọ̀sẹ̀ yìí nítorí pé ọmọ ọ̀wọ̀ kan ló ṣe onígbọ̀wọ́ ètò yìí lọ́sẹ̀ tẹ́ bá fẹ́ ṣe onígbọ̀wọ́ ètò yìí ẹ kàn sí wa ní iléeṣẹ́ Heritage Television nọ́mbà wa plus four four seven three four one two three four five six zero it's a WhatsApp number plus four four seven three four one two three four five six zero lẹ́ẹ̀kan sí máa sọ nọ́mbà yẹn whatsapp ni <laughs> wọ́n ní pé ká má dárúkọ wọn àwọn tó ṣe onígbọ̀wọ́ yẹn wọ́n ní kí a má dárúkọ àwọn pé àwọn fẹ́ gbọ́ ìtàn ìlú àwọn dáadáa ni ẹ má bínú can we put it online please i mean the number okay i'll put the number online now plus four four seven three four one two three four five six zero. Uh, that number is WhatsApp only. Uh, I'm going to try and put the email address there as well. It's admin at heritagetv.co.uk. So I've managed to put it on on uh, on YouTube. I'm going to try and put it on what uh, on Facebook as well. I won't be able to put it on Periscope and Twitter I uh, won't be able to put. It's actually online anyway. Ajerunko Ijerekiti. Please enlighten us on the history, uh, on that history. Uh, uh, okay, we, we will try. ẹ̀ǹgbádùn ètò yẹn lọ́pọ̀lọpọ̀ okay ètò yìí kì í ṣe ẹ̀kọ́ ni ètò ọ̀sẹ̀ẹ̀sẹ̀ ni nítorí pé owó ló dá wa lágara díẹ̀ la ṣe stop ẹ̀. Uh, no, we, we, it's not too short. We couldn't finish it, madam. We couldn't finish it today. We will continue again next week. We've done Ìjẹ̀bú Òde itself. A ti ṣe Tele. Òde tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ṣùgbọ́n ní ọ̀sẹ̀ tó ń bọ̀, a ní ṣe òwú mọ́ lọ́sẹ̀ tó ń bọ̀. A padà wá sórí ọ̀rọ̀ ọ̀wọ̀ yìí ká bá lè parí ẹ̀ ní. Fún àǹfààní Facebook, I'm going to pin the number now. Màá pin number ni nísìnyí. Uh, talking about heritage Only lè wo channel me. we have so many there are so many channels that's talking about our our history kí asha àti gbọ́ ni ṣóyè asha àṣà àti gbọ́ má bínú ọ̀tọ̀ mo pín the right one mo ti pín the right one nísìnyí mo ti pín sórí Facebook mo dẹ̀ ti pín sórí YouTube uh, the number for the advantage of people on Periscope and Twitter and the app and uh, and website is the number is plus four four seven three four one two three four five six zero, and the email address is admin at heritagetv.co.uk. That is the number if you want to sponsor this program because this pro uh, program is very rich. ètò yìí tí mi ò mọ̀ lénìí mo mọ̀ mo ọ̀wọ̀ ìdí tán ṣe ń pè ní ọ̀wọ̀ nítorí pé ìyá rẹ̀ lóyún rẹ̀ oṣù kínní oṣù kejì oṣù kẹta oṣù kẹrin oṣù kẹsàn pé ọmọ wá kò ń ṣe oṣù gan náà pè ń gbà yẹn òṣùpá náà pè gbà yẹn kì í ṣe oṣù. Túndé Adéwuyì ṣé Túndé èwo nìyẹn o ṣé Túndé ọmọ olówó òdúrú nìyẹn tó bá yẹ pé wọ́n ní jẹ́ kí n mọ̀ kì ṣe oṣù náà ń nígbà yẹn òṣùpá náà máa fi ka oṣù a ní gbogbo nǹkan wa kí wọ́n tó dé kóyìnbó tó dé nǹkan tí wọ́n sọ nígbà yẹn ni pé ẹ̀ka ẹ̀ka eléyìí I have travelled òyìnbó kan ló sọ bẹ́ẹ̀ ó ní I have travelled across the length and breadth of Africa and I have not seen one person who is a beggar who is a thief lánàá mò ń sọ pé èmi ti dàgbà tó fẹ́ pé Túndé Adéwuyì nìyẹn tẹ bá rántí nílé wa yẹn à ní kọ́kọ́rọ́ kan fi ń tilẹ̀kùn a kò máa ilẹ̀kùn ẹ̀nà náà wa máa wà ń ṣíṣí lẹ̀ ni àtọ̀sán àtòru ó wà ń ṣíṣí ni kò dẹ̀ sẹ́ni tó ń kólé kò sólè mo ti dàgbà ká tó máa gbọ́n pa olè olè so ó wá jẹ́ nǹkan tó bani lẹ́rù pé ìlú wa ti wá dojúrú nítorí pé àjọmọ̀ àwọn òyìnbó ni pé kí wọ́n dà wá láàmú kán dá wá lágara àwọn náà sì gbà wọn lágara ah, agara tá a gbà wọn yẹn ó kú kú ká tó à ah, kí bàbá wa kan bẹ̀rẹ̀ ètò kejì tán wá ti bẹ̀rẹ̀ ètò kejì à join wọn ẹ̀ ní rémi mọ́ngbà yẹn ni a fi wọ́n sílẹ̀ lórí ètò yìí nítorí pé kì í ṣètò tiwa gangan ètò <laughs> microphobia is the best historian he is not a professor nítorí pé bàbá ti sọ̀rọ̀ àwọn professor láyé ìgbà kan ní àwọn akọ̀tàn inú ìwé làwọn professor àwọn ń ṣe akọ̀tàn inú ìwé níjọ́ tá a máa sọ ìtàn Odùduwà níjọ́ tá a bẹ̀rẹ̀ ìtàn Odùduwà wọ́n ní ìgbà tá a fẹ́ bẹ̀rẹ̀ ètò a ní wọ́n ní ìtàn Odùduwà ò la fẹ́ gbọ́ ṣé ti àwọn ọ̀kọ̀tàn ni àwọn professor àwọn ọ̀mọ̀wé ṣé ìyẹn lẹ fẹ́ gbọ́ ni àbí ìtàn Odùduwà tòótọ́ àwa ní kí ni ìyàtọ̀ ti professor kí ni ìyàtọ̀ ti Ifá wọ́n ṣe wọ́n dẹ̀ yànnà náà ẹ̀ fún wa níjọ́ náà yà òṣùpá ní oṣù òṣùpá oṣù wow wow that's true <laughs> ìmọ̀kúmọ̀ ni o ẹ ṣé jàre arákùnrin àbí arábìnrin Abíọ́dún Adégòkè òṣùpá náà ni oṣù nítorí pé òṣùpá wọn wá sọ di oṣù ṣẹ́wọ̀n kúgbà tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ètò lọ́jọ́ tèmi wọ́n ní wọ́n sọ̀rọ̀ òjò bí òjò ṣe di òjò wọ́n sọ ah, ẹni tó bá fẹ́ mọ bí òjò ṣe di òjò kó lọ wo ìbẹ̀rẹ̀ kíní yẹn mo dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń bá mi fi ọ̀rọ̀ jomi tó rọrọ̀ lónìí ẹ̀yin tẹ́ wà lórí ìkànnà ti Facebook ojú ìwé ojú yeah we haven't finished the story of Owo today we're going to continue next week lágbára Ọlọ́run. Pastor Salam. Salami, I've just learned about the history I have ever learned about my country. Thanks, sir. Thank you very much for that. Thank you. At least we, we the Ekimogun, we like to know more about our history, sir. That's the Ondo people. Ah, Ati Omoluabi, because you are a special man. I think after the Owu, we might be going to Ondo. After the Owu, we might be going to Ondo because he's just getting interested and interested every day. Uh, it's getting interesting, interesting every day. It's getting so much. We, we just loving it. We're loving it. We're loving it. We're loving that program. And for the advantage of everybody, uh, most of this program that we're doing, the agitation program, uh, we will be shifting most of them. Every program from every angle will be available soon on Akede Orile de Yoruba, Akede Yoruba in a short form. is a radio uh, station that has been formed. Uh, the app should be out before the end of the week or so. And the link, we will post it sometimes next week as well. Uh, Akéde Yoruba ni a pe ìkànnà yẹn bàbá ti jókòó sórí àga so èmi máa gbé ẹnu mi ní lákìbù àwọn àgbà Yorùbá jọ̀rọ̀ jọ̀rọ̀ ooo. Àlẹ́ àjìmọ̀dé ò bá mọ méjì lọ́dún, èmi làbí ṣáàkì bọ̀dé o. Ọjà máa ń dá ọba kiri dá àlè ajá láàrin ọmọ jára jádùn mi. Bàbá àjàbàjìrá bàbá Mọ̀dínà. Olúwa ọmọ tó bá mi dẹ̀kọ̀ sí ìmúṣí o.

bó bá di wípé a wà lágbèdè méjì àsìkò tí wọn ń pè ní oṣù um àgà um wàràwà ńlòjò máa rọ wàrà wà ní máa rọ bí ó bá sì ti fẹ́ rọ̀ ṣe mọ̀ ìgbà míì bóyá èèyàn wọ́n nájà wọ́n ń ṣe gbá wọ́n ń ṣàwò òjijì ní rodò bẹ́ẹ̀ máa a máa ń pè ní òjò tí ó ṣú tó bẹ̀rẹ̀ sí ní rọ̀ um èjì ìyálẹ̀ta nù ìyálẹ̀ta ní bíi aago mẹ́wàá láàrin aago mẹ́sàn-án aago mọ́kànlá ni yorùbá ń pè ní ìyálẹ̀ta bó bá ti ń kọjá aago mọ́kànlá ó ti ń da ọjọ́ kan rí díẹ̀díẹ̀ lẹ́yìn ọjọ́ kan rí ọ̀sán gangan nù bàbá sì ti kúrò láàrin ọ̀sán gangan yẹn láago kan aago mẹ́ta ó ti ń di ọwọ́ ọ̀rọ̀lẹ́ látàárín aago mẹ́ta ṣaago márùn-ún bàbá ti wá kúrò láàrin aago márùn sí nǹkan bí aago méje ọwọ́ àṣálẹ́ làwà yìí láti aago méje sí nǹkan bí ọwọ́ ọgbọ̀n ó ti di alẹ́ alẹ́ ti lẹ́nu hmm. bàbá ọba kan ní jẹ́ bẹ́ẹ̀ lára nílẹ̀ Ìjẹ̀ṣà wọ́n ní alẹ́ ẹ̀ ọ̀nà lọ́kàn <laughs> ìyẹn pé lè ò tí ì ṣú hmm láàrin bíi aago mẹ́sàn-án sí láàrin bíi aago mẹ́sàn-án sí ọwọ́ aago méjìlá ilẹ̀ ti ṣú hmm. láàrin aago méjìlá sí aago méjì ó ti di òru hmm. bí láàrin aago mọ́kànlá jàre sáago kan ó ti dòru aago mọ́kànlá sáago kan òun lòru lẹ́yìn aago kan sáago mẹ́ta ààjìn ni yorùbá ń pè é ààjìn ni yorùbá ń pè é báago mẹ́rin bá ti lọ lò tó márùn-ún ó ti ń dàfẹ̀mọ́jú àfẹ̀mọ́jú nù aago mẹ́rin tó mú méje àti wà lóòrọ̀ ṣe rí i pé yorùbá ó pé kò kù síbì kankan kódà yóò dáa kò ní bàjẹ́ láṣẹ Elédùmarè a ò ní tí a ní tẹ́ Yorùbá ní tìlẹ̀ tó tẹ̀ ń gbọ́ mi ní orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lókè òkun ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi níbi tó jìn réré títí lọ dé àgbègbè ilẹ̀ Yúróòpù lọ́hùn-ún ẹ̀yin tẹ̀ wà ní Jámánì ẹ̀yin tẹ̀ wà ní Lisbon ẹ̀yin tẹ̀ wà níbi tí ilẹ̀ tutù díẹ̀ lápá kan Russia ẹ̀yin tẹ́ wà ní Poland tẹ́ ń gbọ́ mi lálẹ́ òní ẹ̀yin tìlú tẹ́ ń gbọ́ mi òní ẹ̀yin tẹ́ nílẹ̀ ọba Gẹ̀ẹ́sì lálẹ́ òní gbogbo yín ni mo kí títí tó fi kan gbẹ̀yìn tẹ́ wà lápá Lárúbáwá tẹ́ ń gbọ́ mi lórí agbègbè kan sí kejì gbogbo ẹ̀yin tẹ́ wà lápá òkè ọyọ wà ní orílẹ̀ Nàìjíríà wá ń bí àti apá òdì kejì àwọn ọmọ ìyá wa nílé àwọn yíbò gbogbo yín náà mo kí lálẹ́ òní mo rọwọ́ yín lọ́tùn àti lósì ẹ ṣeun ẹkọ àdúró tí a ti gbogbo àwọn olólùfẹ́ ìṣẹ̀dálẹ̀ yorùbá látòkè délẹ̀ gbogbo yín ni mo kí mi ò lólódì kankan. ẹ bó la fẹ́ lọ lálẹ́ òní ẹ bá a ṣe máa ń ṣe é ṣeré lábala àti àkọ́kọ́ yìí láti aago mẹ́jọ àbọ̀ aago mẹ́sàn a máa ń mú wá sí ìrántí àwọn nǹkan tí yóò bá ti gbé ṣe tí ṣe ìbò ló kọ wa tí ṣe ìbò ló kọ wa ṣùgbọ́n táwọn èèyàn rò pé òyìnbó òun ló mú wá ẹ ṣe rí àgbẹ̀dẹ nírọ̀kọ́ àwọn náà ni wọ́n ràdá ṣùgbọ́n irin fi ń rọkọ́ irin fi ń ràdá bí mo ṣe ń sọ̀rọ̀ lónìí ọ̀pọ̀lọpọ̀ orin tá à ń lò lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n ń kó wá látòkè òkun ni. Hmm. ní èmi ò sọ pé àṣírí ńlẹ̀ nàìjíríà o mo ní ọ̀pọ̀lọpọ̀ tó dá mi lójú pé aṣáàlì lè ṣe ìrìn kan lájà àkúta mo sì mọ̀ kan tí èmi fúnra mi tó jẹ́ pé òdù ló jẹ́ fún mi tí ìṣe àìmọ̀fólóko nígboro ìlú wọrí mo mọ̀ kan bẹ́ẹ̀ wàá mọ̀ bóyá ó tún kùn láwọn ibòmíì lágbègbè míì tán ti tún ń ṣe rìn. àmọ́ ṣẹ̀rí nìkan bíi ọgọ́rùn-ún ọdún mẹ́sàn-án ẹgbẹ̀rún ọdún kan sẹ́yìn àwọn ìlú kan wà lórílẹ̀‐èdè tilẹ̀ Yorùbá tó jẹ́ pé àwọn ò mọ̀ nípa kéèyàn rọrìn àwọn a máa dáhùn tó ń pè ní ẹ̀tà ṣẹ̀rí um àwọn ẹbu àwọn ẹbu wà ọ̀tọ̀ lẹbu ìfọpo èyí tó ń pè ní refinery lédè òní lédè òyìnbó ẹbu ti fọpo ṣe rí ọ̀rọ̀ wà tí Yorùbá ń pè ní ọ̀rọ̀ lóyìnbó ń pè ní bitumen um ọ̀rọ̀ wà ó kàn jẹ́ pé Yorùbá máa ṣe ọ̀rọ̀ ó ní àwọn ewé tí wọ́n máa pò papọ̀ mọ́ amọ̀ tán bá gún ewé ìpapọ̀ mọ́ amọ̀ tán òun náà á kọ́kọ́ fi wọ́lẹ̀ tán bá fi wọ́lẹ̀ tán wọ́n á tún mú ewé míì wọ́n á gún papọ̀ mọ́ ga ewúrẹ́ ga àti mm, àwọn erinlá kankan wọ́n á ṣe papọ̀ wọ́n á wá fi pa á yóò máa wá dán kólòlò. ìyẹn lèbó pè ní flooring ká ṣe ilẹ̀ẹ́lẹ̀ kó dán ẹ wá gbélé yẹn tì ẹ jẹ́ ká wò ó báyìí ná ṣé ẹ ti rí ilé alámọ̀ rí ilé ìbámu bẹ́ẹ̀ bá ti rí ẹ jẹ́ rán yín létí dáadáa ṣé rí ilé alámọ̀ ó máa ń ní bí ìpele mẹ́rin tàbí márùn ẹ lọ́ọ́ fi sùúrù wò ó ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ ilé alámọ̀ tí ò bá kọ́ igun mẹ́rin ni wọ́n ní yàtọ̀ sí pé wàá ní igun mẹ́rin ẹ rí i wípé ó ní ìlà tó tẹ̀léra wọn tààràtà níkọ̀ọ̀kan yẹn nípele nípele. ibi tí mò ń lọ rèé ṣe rí ọgbọ́n èrò orí tẹ́ ń pè ní technology tí àwọn èèyàn fi ń kọ́lé lóde òní ni Yorùbá ti ń lò láti bẹ̀rẹ̀ tó bá fẹ́ kọ́lé wọn. ṣẹ̀rí bẹ́ẹ̀ bá fẹ́ ṣe afárá abẹ́yẹ̀fò tàbí torí omi tí ó pẹ́ tí ó sì ṣe túnṣe lọ́pọ̀ ìgbà ṣẹ̀rí afárá yẹn kì í parapọ̀ láàárín ẹ̀ wọ́n fi irin kọ́ irin. ẹni bá ti rìn lórí afárá orí odò tó wà lórí ọ̀sà lẹ́kọ̀ọ́ tí wọ́n ń pè ní Tomiland Bridge ẹni bá ti rìn lórí ẹ̀ yóò yè é wọn ó fi nǹkan dá a láàrin dá a láàrin àwa dàbẹ̀ ń pó ń sún àdàpọ̀ ń sún ṣe rí ọ̀nà ìgbàkọ́lé kan náà ni Yorùbá ń lò láyé àtijọ́ yàtọ̀ sí pé torí pé wọ́n tẹ rẹ̀ wọ́n tẹ amọ̀ amọ̀ tí wọ́n tẹ̀ yìí kì í kulẹ̀ ṣe amọ̀ lásán wọ́n á jẹ́ kí amọ̀ yìí jẹ́ amọ̀ tó lókùúta wọn ó wá tẹ̀ ẹ́ débi pé yóò rọ̀ ọ́ tó bá rọ̀ tán ó ti níye gíga tí ìpìlẹ̀ ó ga tó bá ti ga wọn ò fílẹ̀ wọn ò jẹ́ ògbẹ tó bá ti dọjọ́ kejì ń wá wọn á tún mọ ìpìlẹ̀ mìíràn tó bá yẹ tún ga wọn á tún fílẹ̀ yóò tún gbẹ ìpele kẹta ìpele kẹrin ìpele karùnún tó bá ti wà gbẹ tán wọn á wá ṣẹ̀ṣẹ̀ wàá ró o kíní kan máa ń jọ mí lójú ọ̀pọ̀lọpọ̀ rò pé ìgbà tí èbó dé la bẹ̀rẹ̀ sí kọ́ṣẹ́ káfíńtà la bẹ̀rẹ̀ sí mọ̀ nípa abéèyàn ti rólé àbí kan. ṣe rí ẹ jẹ́ kí n ṣàlàyé àárín kan kó yé wa dáadáa. ṣe rí ibi téèyàn ti kọ́lé nílẹ̀ Yorùbá oríṣiríṣi ọ̀nà ni Yorùbá gbà á rólé láyé àtijọ́ wọ́n á ró àwọn ilé kan tó jẹ́ pé èèwọ̀ ni kò gbọdọ̀ ní gọ̀bì Kọ̀bì ní tá à ń pè ní lọ́bì tàbí fàrándà um bákónì. Ìmíì wọ́n á wá kọ yóò wá jẹ́ ilé aláruru. Ilé aláruru yìí á jẹ́ ilé tí wọ́n kọ́ tó yíká tó ṣe rógódó. Ìgbà tí wọ́n ó bá kàn án, wọ́n á ró àjà ẹ̀ yóò ga. Wọ́n á ṣẹ̀ṣẹ̀ wá gbé ikín, wọ́n á á tẹ̀ lórí ní ṣísẹ̀ntẹ̀lé ní ṣísẹ̀ntẹ̀lé tí wọn bá wá ṣe bẹẹ tán ilé ẹ wàá dìyà èyí tó bẹrẹ àwọn nǹkan kan wà tí mo máa ń wò tí n bá wo ilé táwọn yorùbá kọ látijọ ẹ rí i wípé tójò ò bá ti pa á téèyàn ò jẹ kí ẹsẹ ò jìn ilé yìí ò lè àwọn ilé kan wà ẹni bá mọ ìbàdàn dáadáa tán wà lágbègbè àgbègbè wà lágbègbè ọ̀rànyàn oríṣiríṣi àwọn ilé yìí bá sì débẹ̀ ìmíì wọ́n ti kọ́ bíi igba ọdún sẹ́yìn ìmíì wọ́n ti kọ́ bíi àádóje ọdún sẹ́yìn ilé alámọ̀ náà ni ibẹ̀ ń dúró ń bẹ̀ o bẹ́ẹ̀ èèyàn bá lọ sáwọn ìlú àtijọ́ àtijọ́ Yorùbá yóò bá a nípìnlẹ̀ lọ́gbọ̀n kò rí bẹ́ẹ̀ wá yàtọ̀ séléyùn ọkọ̀ ojú omi ta ló kọ́ wa bá a ṣe é níbẹ̀rẹ̀ àwọn tí wọ́n ń pè ní ará Àwórì nínú oríkì wọn bẹẹ bá gbọ wọn ní ọmọ afọpáwà ni wọn wọn ní ọmọ àfàjẹ ló lè fò gèdè tí wọn pé ọparun nígbà tí wọn bá gbé òbèlè tán wọn máa fi ọparun wọn máa fi wá tó bá jẹ pé omi tí yóò jìnnà tó bá di pé omi tí ó jìnnà tí ọ̀pá ò lè kanlẹ̀ mọ́ wọn á bẹ̀rẹ̀ sí ní wúlò àjẹ́ lọ́tùn àti lósì òyìnbó ò dé o tára àṣẹrí ti ń wakọ èèbó ò dé tẹgbẹgbẹrún àwọn ọmọ òde ègbò tí máa gbé ọkọ̀ sójú òkun gbalasa tí wọ́n rìnrìn wákàtí méjì mẹ́ta sínú òkun lọ́hùnún lọ́hùnún òyìnbó èdè ńgbà náà òyìnbó òde tá a ti ń ṣàwọn ọkọ̀ ńláńlá lágbègbè àwọn ìṣẹkírì Ebo èdè ń bọ̀ náà ẹ má jà parọ́ tara wa àwa ńlá lọ́làjú kì í ṣe wípé nìkankan ló mú wá èyí tí bá lọ́dọ̀ wa ń bí ni wọ́n mú lọ ọ̀hún ẹ ó dàbí ìgbà tí mò ń sọ fọ́ọ̀rẹ́ mi kan tí mo ní ìlú dùndún tẹ bá wo ìlú dùndún yorùbá kọ́ ló ní haúsá ló ní ó wá lẹ̀dá haúsá àti gòbírí o lè jẹ haúsá àtọ̀dọ̀ àwọn eh, gwandu eh, n ò tí ì lè rántí tó jẹ mọṣámọkọdọ wọn ni dùndún ti wá àmọ́ ńgbà tí wọ́n ṣe dùndún tiwọn wọ́n ṣe é lò lójú kan kò sí ọ̀ṣọ́ gbogbo àwọn awọ tí wọ́n máa ń fi sẹ́gbẹ̀ẹ́ tó jẹ pé wọ́n bá ń lù a máa ń fà á fà á kò sí lára ẹ̀ igi nìkan ló wà lára ẹ̀ bọ̀rọ̀ gidi wọ́n sì ṣe kọ̀ǹgọ́ tí wọ́n fi ń lù ú ló bá tán àmọ́ gbà tó délẹ̀ Yorùbá níyì yorùbá wá fi ṣàwòrò sí létí wọn fọṣọ sẹ wọn fi fífà lé wọn sin létí etí wọn kàn fi nǹkan dé lásán wọn wá rí i pé báwọn bá ti ń fà báyìí ni ó rán mú wọn ní gbogbo ohun bá fẹ́ wọn sọ pé talking drum wọn ní sọ̀rọ̀ sọ̀rọ̀ bí èèyàn ara kan náà ti ṣe àjọké ní bíi ọ̀sẹ̀ méjì ó fi àwọn àwòrán kan kan sórí ayélujára facebook àwòrán àwọn ará áfíríkà táwọn adájọ́ àbí àwọn agbẹjọ́rò máa fi borí àfi máa mọ̀ pàdájọ́ nìyí wá gbé fọ́tò èrè àwọn ará ilẹ̀ ethiopia mọ́ sudan máa bọ̀ lápò ọ̀dọ̀ wa ń sàlẹ̀ báyìí nígbà kan ó gbé jáde àwa gbé sẹ́gbẹ̀ẹ́ ara wa rí i pé ah kóòtù làwọn eléyìí wà lóòótọ́ nǹkan tí wọ́n lọ́ọ̀yà yìí fi ń borí náà làwọn eléyìí náà fi sórí àwa yí padà sẹ́yìn abéèrè ọdún wo làwọn èrè yìí ti wà wọ́n ní lọ bí ẹgbẹ̀rún ọdún mẹ́ta three thousand years ago nílẹ̀ áfíríkà pè sí ìbò ẹ ṣe jẹ́ àṣewádìí dáadáa mo béèrè lọ́wọ́ ẹnìkan mo ní kí nìdí tí wọ́n fi dáná sun ilé ìkọwéésí tí ń bẹ ní alexander ní jìbìtì wọn làwọn ò tí ì mọ òun lọlọrun á já mọ bá a bá ṣe tán àti mọ ẹ tí a aago mẹ́sànán ti kọjá ìṣẹ́jú mẹ́ta láti inú kúrú tí mo wà yìí ẹ má gbàgbé o lálẹ́ òní mo ṣàlàyé wípé àwa fúnra wa là á máa wa ẹ̀tà àmọ́ ẹ̀tà yìí àá yí padà yóò di irin irin tá a bá wá yí padà yìí ní bàǹbàbàǹbà tó yí padà yìí ni wọ́n máa rà á wá sọ́dọ̀ alágbẹ̀dẹ alágbẹ̀dẹ á dáná pẹ̀lú ẹwùrì ní òfìsìn ẹ káre èèyàn ará rẹ sà ẹnlẹ ará bá fínà yọ tó bá yọ wàá fi dára tó aṣọ <laughs> wọ́n á yọ ògbó, wọ́n á yọ àdá, wọ́n á yọ ọfà, wọ́n á yọ idà nínú ohun tí wọ́n ń pè ní ẹ̀ta. Bẹ bá ti ń gbọ́ tí wọ́n ń pèlú ìlú míì tẹ́ ẹ̀ ń gbọ́ tí wọ́n ní ìlọ́ta, ìmọ̀ta, bẹ bá ti ń gbọ́ ta ta orúkọ ti Yorùbá, ìlú àwọn Yorùbá hùn irin, irin ní ń bẹ tí wọ́n fi àtijọ́. bó ṣe rí ní ṣísẹ̀ntẹ̀lé nù ẹ jẹ́ kí n kàn fi lè yùlẹ̀ ẹ má gbàgbé wípé ẹ alára àgbàyídá ní Yorùbá àwa là ń kọ́ àwọn èèyàn bí ó yẹ kán ṣe rìn àmọ́ nítorí wípé ká fọwọ́ lẹ́rán títí títí títí ká máa wòye ọ̀rọ̀ fákòókò sáàbàdà imú kọ̀kọ̀ lọ́kàn kan fi ọ kó pẹ̀dín ó bẹ̀rẹ̀ sí mú ká má sọ̀rọ̀ ká má gbégbèsè ká máa wòran kálágbànígbà ó tó làgbà gbà àmọ́ béèyàn ogún ọdún pìlẹ̀ kínní kan ọjọ́ òní òbúnṣẹ́ òun ṣe gan hmm, ohun tá a lè padà ṣe àwọn ìlú Yorùbá kan wà tó jẹ́ pé ibi tí wọ́n wà lónìí kọ́ gangan kọ́ ni wọ́n tẹ̀ wọ́n sí ogun àbí nǹkan kan ló lé ó lè tó méje mẹ́jọ tí wọ́n á kórìjọ sínú ìlú ẹyọ kan àmọ́ o kò sẹ́ni tó lé wọn níbi tí wọ́n ti wá yẹn àwọn náà ni wọ́n sì nílẹ̀ àmọ́ kò sí kankan tó tó parí pọ̀jọ́ kan pé èyí tá a fi ń jọ ń dùn bí báyìí ẹ ṣe jẹ́ àpadà síbi tọ̀hún ká lọ mú un ní kémi kọ́ ilé kan kíwọ kọ̀ọ̀kan bá a bí ọgbọ̀n bá lọ kọ́lé lẹ́ẹ̀kan ìlú ti ń padà bọ̀ náà ó kèmí náà ó kèmí náà inú ìlú mi méje <laughs> ìka wà bẹ́ẹ̀ tó wà bẹ́ẹ̀ náà níṣì ṣẹ̀ǹtẹ̀lé àmọ́ bí Yorùbá bẹ̀rẹ̀ sí ní gbìyànjú tá à ń ṣohun tó yẹ ká ṣe ní yóò dáa kò ní bàjẹ́ ẹ wò ẹ jẹ́ kí n kí n dá tọ́ mi dé padà dé ká wá bẹ̀rẹ̀ sánsan lórí ètò ìṣẹ̀dálẹ̀ Yorùbá lálẹ́ òní. Ẹ kú ìkàlẹ̀. Oní ìrìnàjò rẹ wá. Mo nídìí, mi ò tí ì ráyìn làmọ́ wúrà. Mo ti ẹni tí mo tún dé, mo tún dé, ìyá rẹ̀. um fún mi ní um eh, àpàlọ́mọ abẹ́òkúta òbé ní bàbá mi. ṣe lò ó ní. তিনি পুনেতে জি কলওয়ান দুরে মেডিকেল है Vale, marica. Síkàmà wọlé Kàmá ṣòkòtò yóò fẹ̀sùn ṣe Ọlọ́run wò, lọ́lẹ̀ ẹ kò mọ̀ ọ́n ṣe nígbà téèyàn bá kú á sì gbẹgbẹ olówó abúnilá kò mọ̀ ṣe. Thank you. Ẹ̀wá ìdáhùn mi lóko àwọn ọ̀rọ̀ tó gbé wọ̀nyí.

tá a jò sí dédé. Òjòjú o, àtàyíkọ́. Àdámọ́ra àjò sí dédé. Òjòjú o, àtàyíkọ́. Àrídá òní ìgbẹ́sẹ̀ bọ́tòbọ́tò. Ẹ̀bá wọn bá kún un ẹ̀sùn. Àrídá òní ìgbẹ́sẹ̀. kò sí ìdílé tó ara ìmọ̀rí ní ìbẹ̀lẹ̀ kò sí ìbẹ̀lẹ̀ kò sí ìdílé tó ara mbára orí ìbẹ̀lẹ̀ kò sí ẹlẹ́wì. Thank you. Ojo you ṣú ọ̀rọ̀ ta ló lè sọ́ra ìgbẹ́dodo. Ojo ìbá ṣú ọ̀rọ̀ ta ló bá ní àti òun ti

Ah, kò yẹ ká kẹrẹ bó bá dọ̀rọ̀ ilẹ̀ yorùbá kò yẹ tó bá dọ̀rọ̀ ohun tó kan ìgbàgbọ́ ẹ̀gbọ́n náà ta lọ ọmọ Yorùbá àtàtà níjẹjọ ṣe é gbàgbé àforí ìtàn tó ní ṣe pẹ̀lú ilẹ̀ ẹ̀gbọ́n tì síbì kan ìgbọ́n àgbé ọmọ ọba rere ìgbọ́n àgbé ọmọ àgbọn rere ìgbọ́n. ọmọ ẹyẹ gbà yìí ná ẹyẹ wọn gbà yìí ná olúgbọ́n àgbẹ̀ fòdìdì ọmọ ìfẹ́ yẹ lẹ́yẹ ṣe ló jàgídí nìgín nílé ìgbọ́n dùn rìn ìgbọ́n ọmọ olódò ọba ìgbọ́n ló lẹ̀ sún ìgbọ́n ló lẹ̀ ìlú lọ́ba yípo yìí. mo rò pé gbogbo àwọn tó jọgbọn nílé àti lóko wọn ti gbọn wà láàrin àwa yóò sì ti yé wọn dáadáa wípé nílẹ̀ yorùbá sọ́nà mẹ́rìndínlógún mẹ́rìndínlógún tẹ́ ẹ bá ti kà á ní ṣísẹ̀ntẹ́lé mẹ́ta mẹ́ta mẹ́rìndínlógún dúró ìkan tọ̀tàlá èyí tó kẹrin tó wà níbẹ̀ ni ti ìmọ̀ iléèwé ilé ẹ̀kọ́ ọgbọ́n ìmọ̀ sáyẹ́ǹsì ìmọ̀ ọ̀rọ̀ àti ìṣirò mẹ́rìndínlógún náà pín sí àwọn lẹ́kọ̀ọ́ mìíràn ọ̀tọ̀ ni tọba ọ̀tọ̀ ni ti ṣàkóso ọ̀tọ̀ ni ti ọ̀gbọ́n ìmọ̀ ọ̀rọ̀ orí technology sáyẹ́ǹsì history matthias mẹ́rẹ̀ẹ̀rin lẹ́wà sọ́dọ̀ àwọn ọmọ ọ̀run ọ̀jọ̀gbọ́n làwọn pòfẹ́sọ̀ mo sì sọ nígbà tí ń parí ọ̀rọ̀ pé àwọn tá à ń pè ní ọ̀jọ̀gbọ́n lọ́dọ̀ Ọ̀rúnmìlà yìí lára àwọn tó kọ́ dá léèwé lẹ̀ pa á tí wọ́n ń tibì kan bọ́ síbì kan lọ fìdí léèwé múlẹ̀ káàkiri balẹ̀ kọ́ gbọ́n ìmọ̀ ìtàn ìṣirò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lásán kọ́ ni àwọn ìyá bàbá wa láyé àtijọ́ ń kọ́ àwọn ọmọ ní àkàwéjì dé pé ẹ ìgbàṣírò owó Yorùbá tó lẹ́gbẹ̀ẹ́ nínú àwọn ìgbàṣírò owó kò tó nǹkan. wọ́n á dín mẹ́wàá wọ́n á fi mẹ́wàá wọ́n tó bá kéré wọ́n á fi kún un. bó bá ti lé márùn-ún lẹ́wàá ó di márùn-ún tó bá ti lé márùnún ló ó ti di mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n um márùndínlógójì gbogbo ẹ̀ tó bá ti wà lábẹ́ ọgọ́rùn márùndín márùndín márùndín bá ti kọjá sókè wá yorùbá wá yọ ha tó wà lẹ́yìn ẹ̀ wá ha yẹn dúró sí mẹ́wàá ló fi jẹ́ pé ọ̀pọ̀ míì ló sì náà ń pè yẹn kò mọ ẹ̀yìn a hmm. tó wà lẹ́yìn wá ni wọ́n yọ ni wọ́n wá fi kún ọ̀rọ̀ tí wọ́n fẹ́ pè ní àbá àádín ní mẹ́fà mẹ́wàá dín ní ogún mẹ́fà bó wá ti di ogún mẹ́fà wá ní ogún mẹ́fà ní ọgọ́fà bó bá wá di mẹ́wàá di ogóje ogún méje ni àmọ́ ti dín mẹ́wàá àwọn á ní àádọ́ta dín ní ogún méje mẹ́wàá dín ní ogún mẹ́jọ àádọ́jọ mẹ́wàá dín ní ọgọ́sàn-án àsán ṣe wà nínú ṣísẹ̀ntẹ̀lé ti èdè ìgbà mẹ́wàá mẹ́wàá mẹ́wàá mẹ́wàá mẹ́wàá kó tó wá dé pé tó bá tún dáhàá tún di ọ̀rùn dín ọ̀rùn dín ìyẹn pé ọgọ́rùn-ún dín léyìí ọgọ́rùn-ún dín ní eléyìí ìyẹn bá ti ń di ẹgbẹ̀rún lẹ́yìn tí púpọ̀ á di bàá tẹ́gbà bá ti ń di pé bàá àbà ẹ sì láwọn wọ̀nyí ò lọ ilé ẹni wọn kẹ́kọ̀ọ́ òwe bóò ni wọ́n ṣe wọ̀nyí. kí ló wà tí wọ́n bò mọ́lẹ̀ tí kò jàre ò tí ì jẹ́ kí Yorùbá mọ ibi táwọn wà. wọ́n ní àwọn ọ̀mọ̀wé ní ìlà méjì kọ̀ọ̀rọ̀ lè pàdé ara wọn láíláí two parallel line náà pé wọ́n ní dé láéláé àmọ́ nínú ọ̀rọ̀ Yorùbá ní ìlà méjì tó wà lẹ́pàdé wọ́n wá fi ọwọ́ ṣe àpíní àtẹ́lẹwọ́ àti ẹ̀yìn ọwọ́ wọ́n ní méjèèjì wọ́n pàdé wọn kàn lè wọn ò lè wọnú ẹ̀yìn ọwọ́ ò lè di iwájú ọwọ́ iwájú ọwọ́ ò lè dẹ̀yìn ọwọ́ àmọ́ nílà kan náà tí wọ́n sì pàdé ìkọlà méjèèjì ẹ̀ papọ̀ wọ́n bá fa méjì kalẹ̀ báyìí fọwọ́ fa méjì kalẹ̀ ọ̀wọ́ ẹ̀yọ̀ kejì ń dúró sí lọ́dọ̀ ti Yorùbá èèbó ní nǹkan méjì ò lè jẹ́ ẹ̀yọ̀kan Yorùbá nǹkan méjì ẹ̀yọ̀kan <laughs> ẹ wá láwọn wọ̀nyẹn ò kàwé wọn lọ́gbọ́n orí wọn kà á ni mo ṣe sọ ìjọ sí mo ní ọgbọ́n ni wọ́n dábìrì kò tó tí wọ́n ń pè ní túfẹ̀ bí wọ́n ti àdélọ́gbọ̀n nù àdélọ́gbọ̀n ló bí ẹni pè ní ẹ̀ka ọ̀tọ̀ láyé ẹ̀ka ló bí ẹsẹ̀ ẹsẹ̀ òun ló bí eléèrè eléèrè àìrí tí wọ́n tún pè léléǹpé àmọ̀kámọ́rò lọ sí ẹsẹ̀ bí àmọ̀kámọ́rò òun nípìnlẹ̀ ẹsẹ̀ ló tẹ̀lú ń di ọba ìkarùn-ún lẹyìn àmọkà márùnún lélẹyìí rèé lẹyìn eléyìí rèé tó wá di nǹkan bíi mọ́kàndínlógójì ọba tó ti jẹ nílẹ̀ gbọ́n ṣe àgbà pé kí mo ṣàlàyé pé oníbi tí lè gbọ́n wà ìsìnrìn dùn látinú ìsìnrìn dùn àwọn nǹkan kan wà tó jẹ́ pé ọ̀nà méjì ló pín sí ẹ jẹ́ kí n ṣe báyìí. ohun tí mò ń lọ́kàn nìyí téèyàn bá mọ̀ nípa ilẹ̀ yorùbá dáadáa tó bá sọ̀rọ̀ nípa ìtàn yorùbá àwọn nǹkan kan wà tó jẹ́ pé ó fúnlẹ̀ yorùbá ní ọlá àṣẹjà wọn tó kùn lọ àkọ́kọ́ ni pé yorùbá máa nítàn èyí tí yorùbá nítàn á ní àrọ́bá àrọ́bá ìyẹn sì ni wọ́n pè ní bàbá àtàn Eh, tí n bá sọ̀rọ̀ nípa ìlú tí mo fẹ́ sọ̀rọ̀ lálẹ́ yìí mo ti kó lórí ìlú gbọ́nù àti parí ẹ̀ níjẹjọ mo kàn mú àwọn ọ̀rọ̀ díẹ̀díẹ̀ wá kábà lè rántí ibi tá a parí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú gbọ́n sí níjẹjọ. lálẹ́ òní mo fẹ́ ká sọ̀rọ̀ díẹ̀ láàrin bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún sógún ìṣẹ́jú lórí àwọn tá à ń pè ní ẹ̀gbá. E lórí àwọn tá à ń pè lẹ́gbàá níjẹjọ lẹ́yìn tá a parí ètò mo sọ̀rọ̀ nípa alákejì alákẹ́tù nǹkan kan oríṣiríṣi ìbéèrè wá làwọn èèyàn ni wọ́n fi ránṣẹ́ lọ́tún àti lọ́sì àwọn ìbéèrè tí wọ́n fi ránṣẹ́ yẹn kò jọ bí ẹni pé èmi nìkan ni mo. Mm, ni mo fẹ́ gbádùn ẹ̀ mo ṣe ní ẹ jẹ́ kí n filẹ̀ dòní. ẹ̀gbá wọ́n ní àwọn kan sọ pé Abẹ́òkúta nípìnlẹ̀ṣẹ̀ àwọn ẹ̀gbá wọ́n ní àwọn kan sọ pé ọdún 1854 ni wọ́n kọ́kọ́ jẹ Aláké lábẹ́òkúta mo wá ní bó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ ẹ ṣe jẹ́ ká mú ní ṣìṣẹ̀ǹtẹ̀lé ká wò ó bóyá bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹ torí a ti wà lásìkò tá à ń tú ìtàn Yorùbá kọ kì í ṣe torí òní o torí ọjọ́ míì ọjọ́ rẹ̀ ni tá a bá ń tú ìtàn Yorùbá kọ kì í ṣe torí òní kì í ṣe torí òní o torí ọjọ́ míì ọjọ́ rẹ ni. gẹ́gẹ́ bí mo ṣe ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan mo ní ó yẹ ká mọ ohun tó jẹ́ ìtàn wa tàbí ìtì ìṣètàn wa èwo náà bá wa fi kún èwo náà bá wa yọ kúrò ó yẹ ká lè mọ̀ láàrin ara wa ṣẹ́rẹ́ jẹ́ kí n sáré fi bí ìṣẹ́jú mẹ́wàá ṣàlàyé fún wa Abẹ́òkúta kọ́ ní ìpìlẹ̀ àwọn Ẹ̀gbá àwọn ọba tó sì jẹ́ ní Abẹ́òkúta àwọn kọ́ ní ìpele àwọn ọba Ẹ̀gbá bóyá kó lè yé wa dáadáa. ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ látòrí Olówu Olówu ló dé kẹ́yìn sílẹ̀ Ẹ̀gbá àmọ́ ṣẹ̀rí tá a bá ń sọ̀rọ̀ nípa ilé amọ̀rò tá a bá ń sọ̀rọ̀ nípa ilé bàbá Olówu nígbò wu, ìkan nínú àwọn orílẹ̀-èdè tó ti wà tó lààmìlaka ńlọ́wọ́ òwu tá a bá ní kàkà lé ní èjì ẹ̀ta ó ti wà ṣáájú ìgbà ìṣàkóso ẹni tó ń pè lódùdúwà gan. torí ọmọbìnrin tó dùdúwà bí òun ló fẹ́ ọmọkùnrin bàbá olówùú tó wáá bí àjíbọ́sìn fún un. bàbá olówù tó jẹ́ pé òwú ìyẹn òwú òtútù òun ni wọ́n ń gbìn lágbègbè ibi tóun tẹ̀lú dó sí nígbà náà ní pápá lọ́hùn nítòsí odò ọ̀yà. ìlà àwọn ọ̀rànfẹ̀ ni bàbá olówù ìgbà tí ìfẹ́ sì ti ń lo ẹlẹ́kùnjẹkùn ẹlẹ́kùnjẹkùn ni wọ́n ti wà nípele ìpele. ìpele. ẹkùn kan lòwú jẹ́. wọ́n wáá fẹ́ ọmọ ọmọ tí wọ́n fẹ́ lọ́dọ̀ Odùduwà lóbìnrin ló bí Àsùnkungbadé ìyẹn Àjíbọ̀sìn. tó bá wá jẹ́ pé nǹkan bíi ẹgbẹ̀rún ọdún méjì àbọ̀ tàbí mẹ́ta lódùduwà ti wà ló ti gbé lórí ilẹ̀ ayé yìí tó gbé lótùfẹ̀. àárín àgbègbè náà ni olówú ti wà láàyè torí ọmọ bíbí inú Odùduwà ọmọ ọmọ Odùduwà ni ó jàre lọ́kùnrin ìgbà tí wọ́n sì ti ń ṣàkóso lówù bọ̀nù ni wọ́n ṣe máa sọ pé òwú la kọ́dá bẹ́ẹ̀ bá déwu kẹ́ ẹ béèrè bẹ́ẹ̀ défẹ̀ kẹ́ ẹ béèrè wò òwú la kọ́dá ní ti pé ẹni tó kọ́kọ́ làmìlaka pé wọ́n ń tẹ ẹni tó ń pè ní olú ọba ìyẹn tí wọ́n ń pè ní empire òwú ló kọ́kọ́ ṣe bẹ́ẹ̀ yàtọ̀ sí gbogbo àgbègbè Ifẹ̀ tẹ́lẹ̀ rí láti inú Ifẹ̀ tó jáde tó wá tún dá ìtẹ̀dó ti orílẹ̀-èdè ìṣàkóso rẹ̀ kalẹ̀ òwú ló kọ́kọ́ ṣe bẹ́ẹ̀ nígbà kan ìṣàkóso òwú kọjá odò ọ̀yà sódì kejì lọ́hùn ó sì gbòòrò dọ́dọ̀ gbogbo àwọn tó ń pè ní ìbàrìbá tòun tápà owó a máa gbàṣà kọ́lẹ̀ lọ́wọ́ gbogbo wọn nígbà kan. bó o lẹ́nìkan ó ṣe wá sọ wípé olówó tí wọ́n jẹ lábẹ́ òkúta ní etí nkìnní kan lolówó àkọ́kọ́ àbá bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ kọ́ ó níye olówó tó ti jẹ nílé òwò kọ̀ọ̀ràn yàn gan ó tó ẹ̀ṣẹ̀ wá lẹ́kọjá odò wàtẹ̀ yẹ̀ kí Ọ̀rànyàn tòun mu àwọn ọmọ rẹ̀ tó yẹ kọjá bí síbi tó ń pè ní Ọ̀yọ́ kòrò ó ní iye olówó tó jẹ kó tó di pé ìjà wáyé láàrin Òwu àtàwọn tá à ń pè ní Tápà ìgbà tí wọ́n sọ̀rọ̀ ó ṣe gbọ́mísí omi òtó ṣe gbọ́mísí omi òtó láàrin Àjàká tòun Ṣàngó àtolówó kì í ṣe pé ìjà tí wọ́n jàǹgbà náà túlé òwò rárá o bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n láàrin tápà àtòwù òun ló fà á tílé òwú fi dà òwò ìyẹn gbó òwú láti gbó òwú náà wá ń padà bọ̀ wọ́n sún padà wá sọ́nà ọ̀fẹ́ ṣé bí òde ó kọ ni ilé darí sí ìgbà tán wá ń bọ̀ lọ́tún àti lọ́sì ni wọ́n ń tẹ àwọn ìlú kọ̀ọ̀kan tẹ̀lú àwọn ìlú kọ̀ọ̀kan àwọn ìlú tó ń tẹ̀ lójú ọ̀nà yìí lẹ́fi rí àwọn òwú ní pápá lẹ́rí òwú ní bàbá òwú ní kọ̀kọ̀ kí wọ́n tó wá fìdí orílẹ̀ òwú lé múlẹ̀ gbogbo àwọn tán jẹ́ àgbààgbà àtọba ògbọ́n wá tẹ̀dó sórílẹ̀ òwú látòrílẹ̀ òwú nígbà tó gún orílẹ̀ òwú ká òwú tún bẹ̀rẹ̀ sí ní fọ́nká lẹ̀ fi ń ro òwú ń jẹ̀bú lẹ̀ ń ro òwú láyé lẹ̀ ń ro gbèrè níbí lẹ̀ ń ro gbèrè lọ́hùn. òwú nù. òwú nù. àmọ́ e, èmi máa ń sọ lọ́pọ̀ ọgbà pé ó yẹ ká mọ̀ ibi tá a ti ń bọ̀ ó sì yẹ ká mọ̀ ibi tá a ń lọ torí àkàìmọ́bi tá a ti ń bọ̀ náà ni ò jẹ́ ká mọ̀bi tá a lọ. bó o lọmọ yorùbá pọ́nbélé àfìwá sọ wípé olówó tán kọ́kọ́ jẹ lábẹ́ òkúta lolówó àkọ́kọ́ láyé ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀. wàá yàtọ̀ sí lẹ́yìn ṣe àlákè tí wọ́n jẹ lábẹ́ òkúta ṣòun làlákè àkọ́kọ́ rárá àlákì tán jẹ́ lábẹ́ òkúta kọ́ làlákì àkọ́kọ́ lórí ilẹ̀ àké a ti sọ níbi tá a wà yìí náà bóyá bí ẹ̀ẹ̀kan àbí bí ẹ̀ẹ̀mejì pé lórí ilẹ̀ àké ọba bíi mọ́kànlélógún ni wọ́n ti jẹ kó tó di wípé ìgbà tó di ọdún eighteen twenty seven orílẹ̀ àké ṣe bí ẹni pé ó ń tú torí pé wọ́n kàn gbọ́dà gírí ogun ogun òdórílẹ̀ àké o wọ́n kàn gbọ́dà gírí ogun pé ogun lọ́tún ogun lósì ṣógun tó túlé òwú ṣé ò lè túlé àké. ẹ bá ń kí gbogbo àwọn èèyàn wọn á ní ìròkò odò ìròkò odò. <laughs> ìdágìrì ogun táké gbọ́ ń ló farúà ìdásílẹ̀ àwọn ìrókò ìdágìrì ogun tí aké gbọ́ ló mú kí ẹ̀mẹ̀ rẹ̀ gbòòrò ju bó ṣe wà lọ. ṣìún ẹ bá bọ́ ibi tó ń pè ní ṣìún gbogbo àgbègbè ọba fẹ́ lọ́tún àti lọ́sì àwọn ojúkòó ọbẹ̀ tí orílẹ̀ àké ti ń ṣàkóso láyé àtijọ́ nù bẹ́ẹ̀ ni. ọdún 1827 kì í ṣe ọdún 1830 ni Aké lọ sábẹ́ òkúta bí ọ̀pọ̀lọpọ̀ àwọn òkúta ṣe máa ń sọ Aké ti wà lọ́dọ̀ Tókò Ìtókò ti ń gbé lágbègbè ibi tó ń pè lólúmọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí ibẹ̀ làwọn wà. ọdún 1827 ni Aké ló sún lórí ìbá wọn. ìdí nìyẹn tó fi jẹ́ pé bí n bá bí ọ̀rọ̀ mi ò bá yé yín ẹ lè já mi ò ẹ lè ra Abẹ́òkúta kẹrẹ̀ béèrè ọdún kan ò ní lọ kán má ṣọdún Lísàbí tán báyìí ti ṣọdún Lísàbí dandan ní kálákè kó gbogbo àwọn àgbààgbà Ìgbàsódì kó gorí Olúmọ rẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn ará àtòkò ẹ ṣeun tẹ́ gbà wá sílé ẹ lè tún lọ ẹ rèé béèrè ní mo parọ́ kan kì í ṣe Abẹ́òkúta nípìnlẹ̀ Aké ṣẹ̀rí ìbátan olóòjé òun ni àgùrà ẹlẹ́ṣin méjì ogun méjèèjì ó yọ̀ǹdẹ̀ nítorí ààbò àgùrà nílé Èdó ìyẹn Èdó kan náà tó wà lọ́nà Èrúwà yìí wọ́n gbéra láti ìdólé ìyẹn nítòsí Ifẹ̀ ibẹ̀ làgùrà ti jáde ṣùgbọ́n lápá àyà rẹ̀ ni apá àyà rẹ̀ ló ti jáde lọ́dọ̀ onídòó ìyẹn òun pétu ti dò ìdó Ifẹ̀ ni mo ní lọ́kàn o. ọmọbìnrin tí òun pétu fà lé Odùduwà lọ́wọ́ ló bí àwọn ọmọ márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ ìkan nínú àwọn márùn-ún lẹ̀ ń pè lágùrá àgùrá ló tẹ̀lé èdò bẹ́ẹ̀nìkan bá wá sọ pé wọ́n tẹ̀lé èdò seventeen kìíní kan sixteen kìíní kan níbi ìbú ìbò ọjọ́ ilé èdò ti pẹ́ ìgbà tí wọ́n ti ń tẹ ilé òjé tí wọ́n ti ń tẹ ilé ẹ̀rùmọ̀ náà ni wọ́n ti ń tẹ̀lé ètò ibẹ̀ làgbùrá sì ń gbé àgbùrá ń lò nídòó ṣùgbọ́n nítorí pé yóò fẹ́ yàwó ẹṣin tó gùn lọ gbogbo ẹ̀ wọ́n papọ̀ wọ́n fi san owó orí papà lọ́hùn fún ìyàwó ọba tí wọ́n ọmọ ọba tán lọ fẹ́ ibi orúkọ àgùrá ti jáde nù. àgùrá tó tó nǹkan bíi mẹ́tàlélọ́gbọ̀n bí nǹkan bíi mẹ́tàlélọ́gbọ̀n ni wọ́n ti jẹ nídòó kídòó tó sún lọ́dún 1830 láàrin ọdún 1830 síbi tó ń pè lábẹ́ òkúta ìdó ló sún sí kẹta sẹ́gbàá ìyẹn sábẹ́ òkúta tẹ̀bá ń gbọ́ tó ń sọ̀rọ̀ ṣojẹ́kẹ́ tó ń sọ̀rọ̀ ògúndípẹ̀ àwọn ìdó làwọn wọ̀nyẹn ṣáájú wasabi òkúta àwọn ni àwọn wọ̀nyẹn ni àwọn ìdó làwọn ṣódẹ̀kẹ́ ìyẹn tó ń pè ní gbàgùrà gbàgùrà lódindi ni wọ́n ti ọ̀sùn sábẹ́ òkúta lọ́dún eighteen thirty àmọ́ ṣáájú ọdún eighteen thirty ọdún eighteen thirty tá a wí yìí wọ́n ti jẹ ọba tó tó nǹkan bíi mẹ́tàlélọ́gbọ̀n àbí tòkó la fẹ́ wí òkè ọ̀nà ní ahoro òkò bàbá ń kọjá bàbá ti kọjá sáńlọ́sọ́nà kò yí látògbòmọ̀ṣọ́ lẹ́yìn lọ́hùn ahoro òkò wà ń bẹ̀ ọmọ ẹyọ kan tó ràn yàn tó bí sí ahoro òkò òun lẹ́ ń pè lọ́sílẹ̀ láti ìgbà tọ́rọ̀ yàn ti wá wà lórí oyè tó ti bímọ ẹyọ kan yìí ni wọ́n ti jọba láhoro òkò ogun bàrìbá ló mú kí wọ́n kúrò láhoro òkò kan wá pààlà pẹ̀lú àwọn tó ń pè láwórì àtàwọn rẹmọ kí wọ́n tó kúrò lórílẹ̀ òkò oníyè olóko tí wọ́n ti jẹ ìgbà tí wọ́n sì débi tá à ń pè ní ojúko ààlà àwọn àtàwórì ó níye olóko tí wọ́n jẹ bíi mẹ́tàlélógún làwọn náà ti jẹ. ó yá ó ṣe wá jẹ́ wípé àwọn ọ̀tọ̀tọ̀ pọ̀lọpọ̀ ń kọ́ ni wípé ọdún eighteen thirty ni wọ́n tàbẹ́kúta dó eighteen fifty four ni wọ́n jẹ Aláké àkọ́kọ́ ni wọ́n jẹ Olówó eighteen fifty seven wọ́n ṣàǹkà lọ bẹ́ẹ̀ bó ti rí yé eléyìí ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ o ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ ìyẹn ni mo ṣe ní ká gbìyànjú ká mọ ìtàn wa dọ̀bàdọ̀bà kó má jẹ́ pé àwọn èèyàn wọn máa bá wa kọ́ Elédùmarè ti ń fún wa ṣe o ó kàn kùn sọ́wọ́ wa nìkan ó kùn sọ́wọ́ èmi ó kùn sọ́wọ́ rẹ̀ bàbá gbìyànjú yóò dà kò ní bàjẹ́ láṣẹ Elédùmarè ọba mi o ọ̀dọ̀ ẹ̀kú kalẹ̀ o. àgbọ̀ ẹlẹ́gbàrà mo ṣe bá ẹ o ayé mo ṣe bá a ti ń lé dèjì roko àgbọ̀ ẹlẹ́gbàrà mo ṣe bá ẹ o àtòkè múgbà wá sàlẹ̀ o lóde òní àgbo ẹlẹ́gbára ìbá ẹ àtòkè múgbà wá sàlẹ̀ ó lóde òní àgbo ẹlẹ́gbára ìbá ẹ ìbá aláròyé mò ń dé o ìbára ẹ ìbára o ìbá aláròyé mò ń dé ìbára ẹ ìbára o agbósìn ká lọ òde ire dúpẹ́ dúpẹ́. adúpẹ́ ọlọ́dọ̀ Elédùmarè ọba mi òkè tí ń kọ́ wa mọ́ṣe ní ṣísẹ̀ntẹ̀lé ẹ jẹ́ kí n ṣojú òpó lẹ̀ ká lè bára wa gbádùn jọ fọ̀rọ̀jomi tó rọrọ̀ lálẹ́ òní fún iye ìṣẹ́jú mélòó kan tó kù yìí kaago mẹ́wàá òfin lù zero seven zero four six three three three five six six zero seven zero four six three three three five six six tó bá jẹ́ pé òkè òkun lẹ́yìn wà lẹ́ ń gbọ́ mi tẹ́ sì fẹ́ pè wọlé plus two three four eight one six one three two five five eight seven plus two three four eight one six one three two five five eight seven àmọ́ tó bá jẹ́ pé orílẹ̀-èdè nàìjíríà lẹ́wà zero seven zero forty six thirty three thirty five sixty six. Uh, hello ẹ kálẹ́. hello ẹ kálẹ́ sir ẹ kálẹ̀ orúkọ yín àtẹ̀tí ń pè yín. ẹ ṣá orúkọ mi ni nípa alaba yálàtì láti yálàtì fọmí àdì o. ẹ mà kálẹ̀. àní làkàyún níjọba o. ẹ ṣeun. gbogbo ìtàn ìṣẹ̀ǹbáyé tí ẹ fi ń tó wa létí tí ẹ fi ń ẹ̀kọ́ ní jẹ wa torí àwọn ọmọ kékeré táwọn náà ń bọ̀ lẹ́yìn wa àmọ́ lórí o ọlọ́run bá àwọn òun jẹ́ kó tún kò ní rẹ̀ ìtàn ẹ̀gbá tí ẹ sọ pẹ̀lú olóhùn tí ẹ sọ yẹn bó ṣe rí bí àwọn náà ti máa ń gbọ́ bí bàbá wa ti máa ń sọ fún wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ lẹ́yìn náà ti gbé kalẹ̀ hmm. ẹ ṣe àmúlórí o ọ̀nà òfin ẹ̀rọ mọ́ wa a ní kí àwọn náà kí n lẹ́yìn kẹ́lẹ́ mọ́ pé à ń fi ọkàn bá yín lọ. ẹ ṣe mo dúpẹ́. àwọn olúwa ló ṣe ó dára sa. ẹ ṣeun kò ní sùwà láṣẹ Elédùmarè. àmín. Zero zero seven four six, three three 07046 333566 ìṣẹ̀dálẹ̀ yorùbá lẹ̀ ń gbọ́ níkànnì Space FM ninety point 90.1 lóòpọ̀ Liberty lóde Ìbàdàn hello ẹ kálẹ́ hello hello ẹ kálẹ́. alhaji abiola fi komi lọ́sàn-án láti sọ́ka. ó mà kí n bàbá yìí kalẹ̀. yes sir mo ní eh, eléyìí pé olha o